àtúntò fún ọlọ́run ọba tí ọkà fún àwọn tí ó máa ka kùrọ̀kánì láti máa wòye sí kùrọ̀kánì láti wà níbi ìjókòó bí kábà tó ń sọ̀rọ̀ kùrán bí ẹ bá fẹ́ràn ọlọ́run ọba ara táyà fẹ́ràn ọlọ́run náà ni yóò fẹ́ràn àti máa gbọ́rọ̀ rẹ̀ yóò ti fẹ́ tẹ̀lé lọ́dún tẹ̀yà náà wọ́n láti sọ̀sílù rẹ̀ àbábàgbàgbé ìlú ta ti dúró lọ́sẹ̀ tó kọjá àmì ìdókòwò ọba tó ń sọ fáwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ní àwọn àdéhùn tó lọ sí bára bí nípa kùrán pé iná àlẹ́ iná jẹun àbú pọ̀ kùrán فإذا قرأناه فاتبع القرآن ثم إن علينا ولا تقول الشتيت والجهل ọlọ́run bá tàbí ọ̀pá mi lè pé kánà yìí máa ń mú kú àmọ́ rẹ̀ gbogbo fẹ́ kájú ọ̀pọ̀ pé tó bá tó pé tó bá tó ń kájú láti mú kọ̀ọ̀lù pípé bóyá tí kò ń fi lè rí ha ó lè gbé tí òun ọba ti ka òun ò lè kà lóun hmm. bá ti ka fáwọn èèyàn náà kọ́ wọ́n lè kà á fún un. ṣé màá tó tábàrà kọ bàyáàmù bàyáàmù omi ìyè pẹ̀lú ìsọ ìsọ yẹn lè gbé ìyàn sọ fún ìgbọ̀ọ́lé. ìtọ́jú ẹwà ara mi ẹ̀ṣọ́rù ẹ̀rọ ọ̀dàbọ̀ kò sí wà lọ mo ti bọ́ sí orí prógámù yìí àtìbẹ̀rẹ̀ kíláàsì kí n tó pè yín bọ̀ bọ̀t máa pè yín padà tó bá di báyìí lẹ́yìn ibi madrid ṣàlọ́ ẹ̀ṣin. so na ìjọba so pé àlùbáyà náà bàyáàmù mímì ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ láti pé èèyàn sọ̀rọ̀ ẹni tí èèyàn bá sọ̀rọ̀ lọ sí ẹ̀yìn tọ̀ bàyáàmù náà wọ́n á lè pé lẹ́yìn ìgbà tó gbọ́ yóò tọ́kọ̀ èèyàn wá sọ̀rọ̀ lọ́nà tó gbé yóò tún lápá ara ìdí ẹ̀ sọ ẹ̀wù bọ́lá ọba ti sọ arrahman allama al-qur'an khalaqa al-insan allama bayan ọlọ́run bá kọ́ ọmọ nìyàn wípé gbogbo tó bá ní báyìí ó lè ìfẹ́ẹ̀sì délé ìfẹ́ ẹ̀ ó sọ̀rọ̀ pa àná yẹn ẹ̀ tí ó sì communication ara tí èèyàn ti gba àwọn ẹranko lọ ẹranko náà lè rí gbogbo òkú lè rí dẹ̀kọ́ àtẹ̀kan lè mọ kí ni kí ni kan tó rí bọ́ọ̀sì kò lè communication yóò wá pa báyìí nítorí ara kan tí civilization fi kọ̀ntínú gbogbo kata bá ọba ọba yìí nípa àkọlọ ọba pé adékọlẹ dákẹ́ ìpínlẹ̀ tó wà dọkọmẹtẹ yìí àwọn tó bá wá lẹ́yìn ìwà tó bá ti pé nǹkan orin ni nínú kámúfẹ fọwọdù tó ẹgbẹ́ ìka aburú ni kò jìnnà jù tọ kẹta tó bá lè ní nǹkan jù bẹ́ẹ̀ lọ báyìí káṣí lójú rẹ jù bẹ́ẹ̀ lọ pé wọn ju ẹ náà kọlọ tí ó sọ fẹ́ni tí pọ̀ lẹ́yìn tó bá ti rọ́bẹ̀ o ẹ̀jẹ̀ ní máa ń wá ó lè ṣe the same experience yóò máa fèsì ọ̀pọ̀lọpọ̀ tó lè fèsì so bayani ni wípé èèyàn lè sọ̀rọ̀ àdúgbò láti bẹ̀rẹ̀ ó tó wá tó lè mìíràn yìí pé èèyàn tó lè sọ̀rọ̀ yé méjì ló méjì ordinary pé èèyàn lè sọ̀rọ̀ lásán bayani ó ní aláàbò bayani tọ ara tó máa pé kéèyàn lè sọ̀rọ̀ yé òun ni ẹgbọ́n tí ọlọ́run bá ń rí bá sí lọ́nà méjì nígbà tó fẹ́ sọ̀rọ̀ pé ọba àwọn ọmọ pé àwọn láì ọmọ obìnrin ọlọ́run hmm? ọlọ́run ẹwà àwọn yìí ò irú àwọn ọmọ obìnrin sábà bí fún wọ́n yìí dàbí sọ̀rọ̀ بالأنثى ها ظل رجل مسودا وهو كذب يتوارى من الكل كل ما بشر به أن تبوى له دم يجوز بالقرار به ولا ساء ما يحكمون ọlọ́run wá ní nígbà tẹ́ ẹ̀kọ́ obìnrin zọlọ àwọn ọmọ mi ṣá òkèèrè kéèyà sọ́ọ̀bù obìnrin gbogbo lọ́dọ̀ sí ní náà gbogbo tó dáa fún ilé kẹ́ẹ̀kọ́ sí lára wọ̀wúwọ̀ pẹ̀lẹ̀ sọ́ rẹ̀rù níjọ́ pé ìjà bá tẹlẹ̀ sáfẹ́ ní káàrin ẹrùjọ́ kò lè sọ̀rọ̀ ó fíẹ́ tóbi tóbi ò bá máa jì ẹ́ so ìbáná hmm? ìpè tí èèyàn ó sọ̀rọ̀ ó kílẹ̀ ó kàn bíi ara kuma bàyà ara rẹ̀ náà ní ìlà ọ̀hún ní sọ̀ngbà tó mú ta àti àrùn lọ́dọ̀ tí ká lọ ṣe yẹyẹ wọn á máa ń pa ẹrú ní hádà lẹ́nu ìlú àwàdí wà láyà káàbùrù ni. sẹ́yìn mo lóore ní àléèyàn yìí tó jẹ́ yàtọ̀ ìkéré ìyẹyẹ pẹ̀rẹ̀ èèyàn ọ̀lẹ́ yìí. tó bá àná àti sọ̀rọ̀ kó lọ kó bílẹ̀ tó lè mú ta ní ìlú àwọn wàhálà kọ̀ọ̀dà níbi ìdánilẹ́ kọ̀ọ̀kan tó wà láyé káàdì ìbí tó bàyá gbẹmí ìwé ìlà àbẹ iná bàyá nà ọlọ́wọ́ máa ń gara ìgbẹ́ nígbà tí wàá nílò bá ká àwọn èèyàn ẹ́ ó lè kà bàyá nà máa bàyá máa. náà ìbàdí àwa ní tá a bá wo bọ́lá ọba fi lo àyà yẹn ìnà àríyìn jẹ́mọ̀ àbúrò kọ̀ọ̀ká fún ìlà kọ̀ọ̀ká náà ìnà àríyìn jẹ́mọ̀ àwọn ọlọ́run ọba dára ìmọ̀ pé ó lè ti jẹ́mọ̀ fi sọ̀rọ̀ kó ha wọ́pọ̀ àánú ó lè ti ẹ̀mí yìí ìmọ̀ àdára níbẹ̀. fún ìlà kọ̀ọ̀ká náà ọ̀tẹ́ mi. táwọn ọlọ́run bá ti ń kà á wọn náà tẹ̀lé kíkà fún ma ìlà ààrẹ ní àgbàyà lẹ́yìn wá gbà náà àwọn ọlọ́run ọba la ní àlàyé tọ̀ àgbàláyé pé fún mọ̀ tó wà níbi àyà wọ̀lá àlà ọlẹ́ ní ìtumọ̀ ká lọ́nà méjì ṣàbẹ̀ tó mọ̀ fún kí láàbò fún kàrọ́ọ̀kì àbí wípé nǹkan lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ó wá sí kìtáàlì tí nǹkan bí bá wá ṣẹlẹ̀ lẹ́yìn láàrú fún mọ́ hmm? ẹ̀wọ̀ tọ́lọ́ eh, máa bọ̀ pé kutila insanu ma akbar min ayi shay'in khalaq min nutfatin khalaqahu fa qaddara níbi omi díẹ̀ báyìí lọ́wọ́ bá ti dá owó dẹ̀ òbí wọn sí yóò ṣe rí hmm? eh, fọlọ́mù ní pàpàdà fún màtàbílà yàtàrà ọ̀nà tí ó gbà tí ó fi dé inú wọn mú láti inú wọn mú tí ó fi jáde kó o nù ìyá rẹ̀ ọlọ́run bá ti rán ọ̀rọ̀ tẹ bá wo súnmọ̀ rẹ̀ láti ìgbà tó má ti dẹ́pọ́sìtì fáàmù nígbà tí súnmọ̀ tẹ̀lé ìlà òkèèrè ìyẹn ó ti yẹ̀rẹ̀ díẹ̀ ọlọ́run súnmọ̀ àmàtà lẹ́yìn ìgbà yẹn yóò di kó kú láàrin táyì tó bá gbìyànjú ìgbà tó yẹn òun náà kún jìnnà hmm? ọlọ́run pa àbárọ̀ rẹ̀ yóò wá dé kó ní tàbí tàbí yóò máa lé pé tó bá kú tán kò ní jẹ́ kí àwọn kìíní jẹ àwọn bọ́jọ́ọ̀sì àwọn gbóngbó àdúgbò àwọn ìyẹn kan jẹ tọ́ba bá fẹ́ ka àwọn òwe ẹ̀rọ lẹ́yìn sàrí kan ó máa ń gbé àṣà àṣà lẹ́yìn wá gbà láàrin tí a bá kú tán ọlọ́pàá lè di òun náà fún un tó ń mọ̀ tó ń mọ̀ tó fi kéré sọ pé nǹkan tá a bá lò fún júmọ̀lá tó bá tẹ̀lé wípé yóò pẹ́ sí èyí tó wà lóko ẹ̀ nígbà tó ń tẹ́tẹ́ sí tààrọ̀ ọ́kẹ́ ni bọ̀tàrọ̀ ọ́kẹ́ ìbàbá yìí dé dìlé ẹ̀ á kú dìlé dìlé tó sáàmì rẹ̀ kù díẹ̀ èyí tí sáàmì rẹ̀ pọ̀ lánàá fà ẹ̀ á pẹ̀lú fáwọn tààrẹ́ lẹ́nu pé nípa tó máa máa tàwó fún àkàbàmù òun close ọlọ́run bá jẹ́ kó kú ọwọ́ ajé kó lè tàbí láàrin ìgbà tí wọ́n bá búdà náà ṣe òògùn tó láàrin ìgbà tí wọ́n bá lẹ́kọ̀ọ́ sí ti bá búdà tó fi ẹ́ tẹ́yìn bá wá búdà kọjú ọlọ́gbà tó ń gbé ìdílé tó mọ̀ lọ́kùn lómi náà ó mọ̀ ìyẹn tàrọ́fì òun là àlùzámẹ́ni dìlé ìtàn Hmm? dìlé ìtàní ṣùgbọ́n fúnmà kan wà sáńpẹ̀ ní fúnmà àtàrọ́ ní àwòdàbí rútbà rútbà owó méjì pé bóyá nǹkan tẹ́ fẹ́ dákọ̀ ẹ̀yìn tẹ́ kọ́kọ́ sọ ní ó bẹ̀rẹ̀ fọ́dọ̀ orí kẹrẹ sáwájú rẹ̀ ṣùgbọ́n tẹ́bí ló tó mọ̀ ní ẹgbẹ́ sọ wípé lẹ́wù tẹ ẹ̀kọ́ lẹ́yìn ó ga jù lẹ́bù orí kẹrẹ ní ọ̀pọ̀ náà. ní ìsìn báyìí ọ̀kan nínú àwọn ọlọ́gbọ́n ó fẹ́ ní ọwá ní huwa mansada, sáádà tí ìbáṣẹ́lẹ̀ tí ìbò yẹn tẹ̀lé ẹni yóò ó ní nǹkan tó fi lè lórí ó ní mà ó ní wà ó ní tọrẹ fún mà sáádà àbúrò lẹ́yìn ìgbà náà bàbá rẹ̀ náà ọ̀gá ni tọ̀tà wọ́n fẹ́ lo táyì bàbá rẹ̀ ló kọ́kọ́ wá bìfọ́ òun kọ́mọ̀ lójú wa bẹ́ẹ̀ bóyá kẹ̀kẹ́ kẹ̀kẹ́ fún ẹ̀kẹ́kẹ́ fún masada àbúyú kò ní wọn fẹ́ sọ ìyẹn sáfẹ́dà kẹ́kẹ́ fún ma ẹ̀kẹ́kẹ́ fún masada àbúyú yóò kò ní wọn fẹ́ sọ sáfẹ́dà. ثم ibn wahab tàbí ẹgbọ́n kan ẹ̀wọ́n tó yí ó ní ah, ó ní kúlì man tàbí mhm. ó ní kúlì man sáàdà ثم ساد أبوه قبله ثم قبل ذلك جده

tọ́mà kọ́bùlà dání ìjàjọ́jù bàbá bàbá rẹ̀ náà kọ́ ọ̀gá ni tọ̀ ṣẹ́wọ̀n pé níbi bàbá bàbá wà ń sọ bàbá bàbá wà ń sọ ìta yìí bọ̀ yìí ló tó mà ní ìtumẹ̀ ìtumẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ ní pé èèyàn lè wà kó kóhùn lọ̀gá ṣùgbọ́n kò ní bàbá tó jọ̀gà ẹ wá fẹ́ràn yẹn nítorí tó lẹ́yìn ilé ń peter tí ìjọba rẹ̀ ò parí lórí òun nìkan kọ́ ló ń lù ọ̀pọ̀ ọ̀pọ̀ dáríkà irú fúnmọ̀ tó fi ti wà that not only that kọ́ lè ní ìjọ tó wà bẹ́ẹ̀ onáwòlú fúnmọ̀ àtàrọ́ rí àwòsàn tọ̀ fẹ́ wo ẹ̀wù ṣùgbọ́n ẹbí ká wo kọ́ńtẹ́ǹtì káwáwò yìí tó lọ lórí ẹni tábà tún pé iná àlẹ́nà jẹ́mọ̀ àwọn ọkọ̀ ààrẹ pé èyàn ní ti rájú kéèyàn kó sì pé ẹ̀rù tí ń bà láti pé á ah, mo lè mọ́ni kìí kí mo lè gbàgbé àbí ọlọ́run àwọn pé tó bá ti gbọ́ ọlọ́run bá bá sọ̀rọ̀ pé àbí ah, ó lásán ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọlọ́run ọbẹ̀ pàdé fún orí pé hmm, yàtọ̀ kó òdìké nìkankọ́ wà fọ́ọ̀mù zálíkà ápùkàrà pé bayan ìtumọ̀ yẹn ló kún bukatu ní tó mọ̀ àti zámàdì lọ ibẹ̀ tó sọ fún ìrìn ìdígbà ẹgbẹ́ àbúgbé ọlọ́ tí mo wá náà ní ẹwọ́ kí n pé èèyàn lẹ́yìn ìwò mọ́ ẹjọ́ tí ó lọ́wọ́ láì látàárọ̀ bí mo ṣe wà nínú ìtì ìjẹun ẹ̀rọ ẹ̀tọ́ fún mi ní agolo ráìsì kan àtẹwà ah, Yusuf kọ ìlú ṣe mọ̀ mí à ah, Yusuf ọmọ lábẹ́jọ́ à olùkọ́dá mi ní ọ̀ ilé ọmọ ilé ìyàtọ̀ parí ah, à ọ̀rọ̀ ráìsì agolo mọ́ ẹ̀ eh, ó jẹ́ tí kìí kan ẹ̀ ẹ̀ sọ̀tọ̀ kí n fún ọ pé lẹ́yìn ìgbà tó bá jẹ ráìsì ẹ̀hẹ́ èyí tó pé bóyá tí wọ́n ní pé bóyá ráìsì náà kọjá èyí tó pé ní tí wò ó jẹ tó gbà ó kọjá ẹ̀hẹ́ ó kọjá yìí ní ìta tó ní kó máa fi àbúkà mi. a máa ṣe fún ọ nǹkan tí ó béèrè tòfúnmi lẹ́yìn ònù kò sọ pé bóyá bá sọ yẹn òní ọ̀rọ̀ kan wà bẹ́yà máa ní orúkú bá wọ́n wà ní kó mọ̀ yẹn ti sàrọ́ọ̀kì àbúta tí kó mọ̀ ètò ìgbé lẹ́yìn ni ó wà wọ́n kó sàrọ́ọ̀kì àzáàbù so owó ni àbúrò wá ti rán wa dé tẹ̀lá pẹ̀lú kúlì mọ́ sáádà wọ́n mọ̀ sáádà àbúrò kọ́bùlà wọ́n mọ̀ kọ́bùlà dáríkà jádùú pé eléyìí ti kéde òde kan lọ́gá bàbá rẹ̀ gan ọ̀gá ni bàbá bàbá rẹ̀ gan ọ̀gá ni kò tọ́ pé bóyá òun lẹ́yìn ìgbà bàbá rẹ̀ ó jẹ́ lọ́mọ̀nù lọ́mọ̀nù so irú kájú tó mọ̀ ní báyìí ní ti àrò tàbí òun ló sọ pé tọ̀ ọlọ́run fẹ́ sori bá nàbí kọjá àtúntàn tánàbí gan jẹ́ méjèèjì lórí lọ fún òṣèlú ṣùgbọ́n tó eléyẹn fún ní lọ àwọn òṣèlú ní sì sáwọn àfa fi ń fà ṣe ẹni táì tó bá tún ní ti ó ní mọ́sálà kan máa ń fà bí òkúròsọ́ àti olómọ̀lùkọ́ mọ́sálà yẹn ò ní pé mọ́sálà yẹn ò ní pé ṣe hálìyà júlù tàbí olùbàyá alìlùbàyà wípé kí ní ìsìnkọ́lọ̀ bá fẹ́ sọ̀rọ̀ kalẹ̀ ọlọ́run ọkọ̀ tó ayà kalẹ̀ báyìí káàkiri mọ́ ti ma àlàyé tó tó lé ta lọ́wọ́ bá sàlàyé tó bèèrè pé tí ó tọ́ pé mo ti sọ fẹ́ẹ̀kì kan bọ̀ nǹkan tó jẹ́ àlàyé kú ní ti sàlàyé pé ọwọ́ sọ fẹ́ẹ̀kì náà létà létà létà máa sọ àlàyé ìjọba ìsìn ṣé ó tọ́ wọ́n máa fà á gbọ́dọ̀ tẹ́lẹ̀ náà wọ́n máa fà á àhàlẹ́ dúdú ta'khir bayan eh okey yani ta'khir bayan an waqt khitab ada ta'khir bayan ila waqt hadis pèsè ní ti báyìí tí n bá gbọ́ sọ̀rọ̀ tí mo lè kọ́ sọ̀rọ̀ fún wa pé ọ̀rọ̀ tó bá gbé kó o sí màláyé ẹ̀ ná àbíkú jẹ pé bí lítà nígbà wàá sàlàyé wọn. táàbù tí mo sọ̀rọ̀ pé láti ní wákìlì ti pa ọ̀rọ̀.

tó bí gbàtí àwọn àtẹ̀tẹ̀ fi ní ìdí ìdájọ́ ìgbẹ́lò kárọ́gbẹ́tọ̀ ọlọ́run sí ìmọ̀lá yẹn lọ. àwọn táwọn sọ fọ́ sí pé wọ́n lè ti tàfẹ́rù alélọ́ àlàyé ìgbà outside beyond the àsìkò sọ kalẹ̀ wọ́n mọ̀ sí àyà ìtẹ̀ àmọ́ tó wà lọ́sẹ̀ yìí kò tó máa tàrọ́ sí àzámọ̀ wọ́n ti fọ́mọ̀ wọn náà bẹ̀rẹ̀ lẹ́rìí bọ́lá pé iná àlẹ́ iná jámà wọ́ kùránà pàtàkì fọ́mọ̀ iná àlẹ́ iná tóbi pẹ̀lú ọlọ́run pé wọ́ kùránà ó ti wọ́kalẹ̀ lẹ́yìn ìgbà wọn láti sọ̀rọ̀ apádà yìí wá pé àlàyé ti máa ń lọ pẹ̀lú ìgbà tí wọ́n bá sọ̀kalẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ayà yìí ṣe ẹ̀rí àwọn táwọn ò ní gbà fún wọn àbí tábàtẹ̀ ìgbà fún wọn tó ní àwọn ayà yóò fi tẹ̀lé àwọn ìdáhùn tó mọ̀ nígbà ilé mí ni tó mọ̀ àrùtà tó bá wá mí ni ẹ̀kọ́ kò sí tàbí ìrù bẹ́ẹ̀ Eh? torí tó mà ti àzámẹ́ni ti tàrá àzámẹ́ni lórí tàbí ẹ̀ eh, tó mà ti tàrá sí àbúkàbí lórí tàbí nǹkan tó bá lẹ́yìn ó lè gbé ògbọ́n wá lùfẹ́ akàfẹ́ ìsọ pé dáradá bàbá òṣùpàdé àtòrúṣùpà ṣẹgbọ́n mi tọ̀bí èjì náà wọ́n ju ṣùgbọ́n wà láàá àmà ní ìgbà ìtara tó bá fẹ́ ìdí ìtumọ̀ tí ó wọ̀ ọ́ ká tó fún mọ̀ sí tàrọ́ pé àbò tàbí ó kú

lọ́dọ̀ aláàmù ní kùránì jàbàtàrínù ẹlẹ́ẹ̀kẹfà no, tọ́lọ̀ máa gbogbo ta aláwọ̀tún máa rọmọ kọlọ̀kù fún àlékún òun jẹ́ àyà wa kìkì wá tọ̀ ẹ máa fà fún àwà Jọba bu aya ìwà gbogbo ta aláwọ̀tún máa rọmọ kọlọ̀kù fún àlékún ẹwà pé nǹkan tọ́lọ̀ bá ti lọ́la nǹkan nǹkan fi ọlọ́run máa ń kà ẹ má ṣẹ̀bọ̀ sọ́lọ̀ ìdára sáwọn òbí yín ẹ má pa àwọn ọmọ yín ẹ má tó má pa àṣà ìtó hàn bẹ́ ọlọ́run bá kà wọ́n látẹ̀kù náà sọ́lẹ̀ sí àbámọ̀ lọ́wọ́ ìlàbẹ̀ ha ẹ má pa ẹ̀mí tọ́lọ̀ bá ti léwọ̀ àwọn sọ́lẹ̀ wọn fẹ́ kò bí ọ̀nà míì ní ìlànà ìyọ́ ọlọ́run ní gbogbo dédé ẹ̀tẹ̀lẹ̀ wà látàtàlẹ̀ òṣùwúlá pàtàkàrà kan nígbò kan sàbílì láàrín fún wàsọ́ fún mi Allah fún tàkà àrí ọlọ́run àti lóbẹ̀rẹ̀ الكتاب صار ثم أعطينا موسى الكتاب تماما ee eh, because ṣe ìsìn ọlọ́pàá fi lẹ́yìn ìdíkàlọ́ fi lẹ́yìn ìbára ọlọ́pàá fún musa jíra lẹ́yìn ìgbà wo <laughs> àná musa ti wá lùkọ́ ànábì hmm? so ìdí fún mi lẹ́yìn ìwé ni pé bọ́lá wọn bá ti fà wílé kalẹ̀ ẹ́ eh? before now ẹ́ eh, kìí ṣe lẹ́yìn nìkan lọ lọ́n sọ̀ kalẹ̀ pé bí lè ṣe jódodo èyí tá a fún musa yẹn náà ọlọ́ọ̀ náà ló sọ̀ kalẹ̀ lórí ẹ́ wọ́n máa fi ń kọ́ sí àwọn tó bá tó lè kàlá ẹ́ kéwì ọ̀pọ̀ kéwì ọ̀pọ̀ yẹn nígbà kéwì ọ̀pọ̀ yẹn nígbà nígbà kéwì ọ̀pọ̀ yẹn nígbà káàdà ìka tí kàmé ti déwì kó ní kéwì ọ̀pọ̀ èmi ò hadith èmi ò àwọn tó máa ń sọ fún ọ̀pọ̀ èmi ò mo lè gbà pé ká máa gbà ní ìbálò kẹni sórí àhàdé kó jà ní níbi ẹ̀sùn kọ́dà kìí ṣe àlọ́ aláìsàn ẹ̀ tó máa ti náwó hujja ẹ̀ tí ìtìbá tó àkìlà tọ́ lẹ́yìn wá gbà náà yẹn lẹ́kù rẹ̀ náà tó jù yóò lọ kìí sàlọ́ lábẹ́rẹ́ dé not only that ó tún lè ṣe ọ̀nà tó yẹ fún ma tàrọ́ pé àbúrò so méjèèjì ló lọ tún àyà ìṣùgbọ́n ká tún ní ti rótúbà ní ó sọ pé ah, ọlọ́run bá kò lè bá nẹ́bí sọ́lá ọ̀sẹ̀lá pé ó lè ha ó lè kà kò wá tán síbẹ̀ ọ̀pọ̀pọ̀ gáàlìkì so tó mọ̀ wà ọ̀pọ̀pọ̀ gáàlìkà ọ̀là ń pè ní àwòtàkì rótàbí from rótúbà tàbí eléyìí gẹ̀lẹ́sẹ̀ ó lè ta tó ń bá lọ òní orin àbúnuwàsì ó lè máa ń sáádà tó ń mà sáádà àbúrò kọ́bùlà wà kọ́bùlà dáríkà jẹ̀dù jádù mẹ́rin grandfather àbú mẹ́rin bàbá bàbá táà wà bàbá jẹ́ táàní àwọn olùkọ́ mọ̀ kìí sí pé òun nìkan ló gbéyàn rẹ̀ o kìí sí pé òun nìkan làbá o bàbá rẹ̀ gan àfáà bàbá bàbá rẹ̀ gan àfáà ìrìn àgbègbè lábájá ọ̀ ibùsùn àrùn lábájá ọba ni bàbá rẹ̀ ọba ni bàbá bàbá rẹ̀ ọba ni àti ìṣòro ìgbà tó fún ma ìlà àlẹ́ iná bàrẹ̀ àná kìí sọ̀rọ̀ kó lè kà nìkan ó lè ha nìkan àlàyé rẹ̀ náà lè ní ó lè kà tó ti clear tó ká ló ti gbà pé òdodo ìyóò bá ibi tá ti gbó ní. Hmm. Hmm, ibi tá a ti gbó ní last week then ara kan ní ìta tó gbọdọ̀ fi kún náà ní pé tẹ bá rántí nígbà tá a fẹ́ wọnú súra yìí a ní nǹkan tó jẹ́ central message ibẹ̀ ní alẹ́kẹ̀ẹ́sán aláàdásílẹ̀ ọ̀sẹ̀ ọmọ nìyàn kó mọra rẹ̀ tí gbogbo èèyàn bá tàn bá gbọ́dọ̀ kanra rẹ̀ tó mọ̀mọ́ bí wo lòún wà lọ́dọ̀ ọlọ́run wo lòún wà ọba ti bòun láti rí àwọn ìbò ọba tó ń kù ọba pàpálẹ́ fóun pé kò jí kó hàn sáwọn èèyàn o. kò sí mẹ́ta tí gbọ́dọ̀ wà títẹ̀ ọlọ́mọ rẹ̀ tí ò ní wà hàn mú. náà ní pé the world ìwà tí à lè nínú kíbọn kẹ́yìn ní pride. ọtí àtó lè ní ọ̀kan kan méjì ó ti ṣẹlẹ̀ sí. one nínú kò mọ̀ pé òun lábú òun ibi tó kù sí kéyẹ tí wọ́n fóun níbi tó kù sùn fúnra ìlú pọ́blẹ́mù ni tọ́lọ́gbọ́n ọlọ́run lè mú ẹni kankan ẹ́ pé kò mọ̀ pé òun níbi tó kù sí tọ̀ká fún gbogbo wa tó mọ̀ pé òun níbi tó kù kò wá ká sálẹ̀ lu bóyá ọ̀nà lè mú ìwà ọ̀gá ẹ́ ọ̀sẹ̀ yẹn bá ti mọ̀ pé ibi tí yẹn bá kù sí náà ní bá kẹ̀kẹ́ fún yẹn ẹ́ ó tún wá táwọn èèyàn tún wá ń ní òun á nínú pọ́lọ́gbò láti ẹ̀ bá ìsán àlàmọ́sílẹ̀ akọkùnrin àti obìnrin ṣẹ́rí tó ń ká lókù tó níbi tí ó tí ó kù sí àwọn ìyàwó wa náà ṣe kẹ̀ níjọ́ tí èèyàn méjì bá fẹ́ communicate ara kan tẹ́mọ̀ sí communicate náà lè kó candidate humility humility yìí pé gbogbo nǹkan tó bá wò bá sọ àgbo nǹkan tó bá wò bá ṣe kọ́nà tó fi tó bá kọ̀ rẹ̀ kò lè ṣọ́ níjọ́ tó bá sọ gbá nígbà tó ṣe ẹni máa kọ̀ rẹ̀ tó kó tàtẹ̀ máa fààyè lẹ̀ tó àmàbí rán bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àmàbí rán yẹn kó tó dẹ̀ láti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa èyẹ gbọ́rọ̀ ọ̀rùn bọ̀ pé fóun ni ó mú bí kan kí ẹni ní sèsìra yìí dákì wọn náà ṣe rò pé nǹkan tó sùn kò lè rọrùn ní ìṣúná fún rọrùn bọ̀ káàpá yìí kọ́ sí kò lè rọrùn wá bóòlù tó bá sọ fún pé tọ̀ ìwọ lè fi ìkóra ìtàn bọ̀ ṣé wò rò pé bóyá tó bá sọ fún lágbájá lágbájá lè ta fún ìtẹ̀ báyìí tó fi wá rọrùn gbà mi ò rọ́ bẹ́ẹ̀ lọ́bẹ̀ o tó bá ti rò lọ́bẹ̀ bọ̀ tẹ́lẹ̀ kejì bá rò lọ́bẹ̀ ń kọ́ ó yẹ kí wọ́n náà lè fún lẹ́sí lóṣù pé ló tó fi rè áàtì báyìí àgbákò nǹkan tó lè ṣe yẹn ni òun ni pé kéèyàn gbé e sórí pé kò sí ìkẹta tó lè mú ọ̀rọ̀ ha àgbákò yìí o ṣẹ́rí kọ́lọ̀ bá kó tún gbogbo wá ṣe o kọ́lọ̀ tún gbogbo wá ṣe o kọ́lọ̀ tún gbogbo wá ṣe o kọ́lọ̀ tún gbogbo wá ṣe kó sálámù lọ́wọ́ rọrùn fún wa o tí ó bá wà tọkùnrin bá ní àti ìyẹn ló tètè tú òkúdòrin bá ní ó burú òkúdòrin bá ní ó burú pé yóò mọ àbísí fún false signal gbogbo èyí ti rí pásítà ah, bóòlù ìṣèwádìí ní àbúrò àìsàn nímọ̀ torí ó fàyè lẹ̀ fún retroception hmm? ẹja tó wọn hmm? yóò kà pé anybody tí bá ti ń sọ fún ẹbí tó bóyá wọn fẹ́ mú ọ̀hún nǹkan lẹ́nu ni wọ́n ti ń láwọn àgbáyá tó ṣe pé mo ní parọ́ fún yẹn ẹ̀ka nígbà tó wá wí yẹn o sọ̀nù kó tó bá rò bá ó sì súnmọ́ kí wọ́n já lọ báyìí. so àgbákò kàtẹ́yàn lè ní láyé òní kó fi ìpè pẹ̀lú ìrọ́ kéde táà sọ pé kéèyàn máa dá òfin tó ń kà àwọn tó sọ àkọ́kọ́ tó wà sí ìgbà ara ẹgbẹ́ ìbátan máa kéjọ ọkẹ́ padà èmi náà gbà jẹ́ ìgbọ́n tó bẹ̀rù kẹtọ́lá gbọ́dọ̀ wà lọ́wọ́ àrùn kò rí bẹ́ẹ̀ tó bá tó lọ. wọ́n gbà ní ìgbẹ́ tẹ́lómi ìbáwí ìjọ ni yóò sọ ojú ìyàn pé ah tí wọ́n lè rú báyìí inú wọn àgbà tó sọ kí ní ìdáwò nù kéde tó bínú kò sẹ́ni mẹ́ta tó lórí tó kù ṣé wá rí bọ́ọ̀lì ìjọba tó máa ń lọ ẹni bọ́ọ̀lù tó bá fáwọn èèyàn bá lè sámẹ́lì dáadáa ni àwọn olùtọ́lọ́wọ́n bá ṣe fún omi tó kù sí ọlọ́ọ̀bá jù èyí jẹ́ fáwọn ìgbà tí yìnyín àti ìyàn dáadáa ọ̀fìn yóò kàn wá nípa ìyẹn kàn wá nípa bọ́lọ̀ sí i tó ọlọ́pàá ojú pẹ́ tó gbù mí láti. ọlọ́pàá ojú pẹ́ tó gbù mí láti. ìwọ́n fẹ́ yẹ́ níbo tí ọlọ́pàá bò láti mú tó bá ti pé ó bá dáa sí ìgbà náírà náà bọ̀ ó burú sí ẹyọ kan tó fẹ́ yọ kan iná lọ́rọ̀ bá yàrá ìmọ̀ bẹ́ẹ̀ tẹ̀lé lálẹ́ ọ̀kan mẹ́rin àwọn sọ́lá tó wà ń tẹ̀lé Muhammad tó mọ̀ wá fẹ́ Muhammad tó mọ̀ wá fẹ́ lọ́pọ̀ ó jẹ́ bí ọmọ tó fọ́n sálẹ̀ sọ́kúrú àti bí ọmọ tó bọ̀ kí ló sì ní. قل إن نافع جرهم الصلاة إن ناسا جرهم الصفر ست يسقطوا àwọn èèyàn kan bẹ tó ṣe tó gbọ́dọ̀ pò wọ́n láti ní àti ọlọ́run ó di pé torí tọ́lá ọ̀gá bò wọ́n láti wọ́n á sí ipa wọn ò ní àléwu. gbọ́dọ̀ mú sọ́tọ̀ ìbò láti ọlọ́run bá tún wọ́n jẹ. wọ̀pàtà náà ó mọ̀ sàn náà ní ìtàwé yẹn ni wọ́n kókó fi sábà wọn. ẹ̀wọ́n méjèèjì pé kò mọ̀ pé tó tọ́lọ́ ọba bò ń láti rí làwọn èèyàn fi ń yàn ọlọ́run ni òtúbi tó ń bá dì sí àwọn èèyàn ẹ̀wọ̀n ẹ̀yà pẹ̀lú ìyẹ́jì àtẹ́tọ̀ ìbò láti rí ọlọ́run àti àfààní káwọn èèyàn máa yàn sí dáadáa ní ìlọ́pàá pọ̀ ẹ̀ńtẹ̀ bá tamu ni yang bangi ni ada Allah pun nak suruh bulan ni so maka salah kuat mana buat tuan tamu ni yang sambil garo orang mikir Asli tu lah ibu mah, putus mah jemuar kau dah. Wapakana mustana yíyìn táwọn èèyàn yìn wọn kókó tó náà bá wọn gbà sí ìbádá ìbẹ́lú sọ. ó wá ní ìfàlọ́wọ́ kọ̀dẹ́ta lọ́kọ̀dẹ́ta tó bá lágbára lọ́kọ̀dẹ́ta aláàyè àbẹ̀lẹ̀wà aláàyè àbẹ̀lẹ̀wà jáàlù gẹ́ríkà bíkà ala ilmika dìnà síkà papọ̀ tó bá lágbára make sure pé má jẹ́ pé jáàlò lẹ́ẹ̀ríkà díkà má jẹ́ kí àìmọ̀ká àwọn èèyàn tí wọ́n máa ń pa rẹ̀ má jẹ́ kó bo ẹ̀lẹ́míkà dìnà síkà nítorí máa ń pa rẹ̀ bó bá lágbára pé àìmọ́ àwọn èèyàn kan ò máa ń parẹ́ kó má bojú wọ́n máa ń pa rẹ̀ pápá sílẹ̀ ṣàfihàn ní ni pé àwọn èèyàn tẹ́yìn ọ̀ ó láàbẹ̀ẹ́ gbúdú ṣùgbọ́n bàbá màlẹ́ ìyẹn pamọ́ láti wá kéde àìmọ̀kan làwọn mílíọ̀n nù yes àìmọ̀kan ikú ò má pa ìlànà ó dàbí ẹni tó ṣe wípé ó fẹ́ fi ìfẹ́ ẹ̀fẹ́ ga ìfẹ́ kó ká kéèjì mẹ́wàá ni àmẹ́nu tó rí ká máa ẹgbọ́ ọkà péjì wá ọkà péjì tírì ọkà péjì fáì ọkà sẹ́fún ọkà tẹ̀lé tẹ̀lé kan nìyẹn ká gbé ẹ̀kọ́ nígbà tí wọ́n wá bá wọ́n tẹ́kì lọ nígbà tó dé wọ́n ní ó gbà pé sẹ́ẹ̀mọ̀ bó mọ̀ yóò ṣe á ah! àwọn ilé ìjọba lọ ìkọ́ kẹ́kẹ́ sí tí ò bá mọ̀ ní wọ́n bá tẹ́ẹ̀tì tí yóò mọ̀ dédé tó mọ̀ tó tó jọ àìmọ̀kan làwọn ti evaluate wọ torí ibi tó jẹ́ witness rẹ ni wọ́n fò àmọ́wọ́ mọ̀ ní ìjọ tó rẹ̀ wá ti wá dé wọ́n á ní pé ah, ta ló mú ní ìtajú wọ́n ní ìwò ní kò wá ló gbọ́dọ̀ bá ọlọ́run ó ṣe ń wò ó gbóbi tí mo kù sí láti rí ó wá láti ẹ̀kẹ́ mo tó bí tó gbà mọ́ àfẹ́tò ọlọ́run òun ló fi wà nínú àbá àtàwọn ṣe pẹ́tipẹ́ tó wà kọjá bẹ́ẹ̀ gba ilé lẹ́gbọ́ àwọn bàbí ìdàgbà òpáàbí tàbí ọmọ ní ìlú wa ìfẹ́sẹ̀ láàrin bàbá jọ́ alákọ̀ọ́ni Allahumma ya man hazhar ìṣẹ̀líyà ọlọ́run ìwọ tó fi gbogbo dáadáa lókè hàn bára rẹ̀ ibi tí yẹn dáa sí òfin hàn wà sátara ọ̀bí ẹ̀ ọba tó fi tẹ́yà kù sí kọ́ ogbò wọ̀lá mi á fẹ́ ìjẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́yà ṣe òfin mọ́yàn ولم يحتك الستر وفعل لم يحتك الستر ni ìyẹn gbọ́dọ̀ máa ti ń gbìyànjú kó máa ta fẹsẹ̀ tó bá ti jẹ lọkọ tó lè tó bá ọtọlọ bá ti tó àkìrí rẹ bọ́ọ̀lù bá ti rìn bí kó o fi tẹ̀lé ìṣeré gbogbo wa pátápátá àmì ìmọ̀ àtìkú lọ rẹ̀. náà tẹ́ ẹ bá ti mọ̀ á pé kí wọ́n ti ń lọ́nà àtìkú rẹ̀ ní ó fún wa yọ àwọn ọmọ wa nínú lórí iṣẹ́ alákòóso náà ó dúpẹ́ ní o kò sí débi oṣù àrùgá. إن ناسا قرهم السبت àwọn kan bẹ obìnrin pé àti tọ́lọ̀ pàtó bò wọ́n ó tàn wọ́n jẹ ó ti kán ó bá wọn pé wọ̀pàtà náà ó mọ̀ gbà náà yíyìn káwọn èèyàn yìn wọn ó kó fìtínà bá wọn ó ti kán ó gbé iṣẹ́ àwọn pé ó yọ ọlọ́run fàtí ń kọ̀ dáadáa alàyà gíríbà jáàlù gẹ́rí kàbíkì ẹ́ ìlmà tàbí nọ́ọ̀sì fàfà bó bá lè ṣe kó ṣe pé mọ́jì kó ṣe pé àyùmọ̀ kan tẹ́lò mi ò mọ́ mọ́jì kó bojú wọ́n mọ̀ fara rẹ̀. Hmm? àyùmọ̀ kan tẹ́lò mi ò mọ́jì kó bo ìtí wọ́n fara rẹ̀ so pẹ̀lú àyà báwo ni sáàjì alàmọ́sí irú kan yẹn máa ń mú yẹn ṣiṣẹ́ rẹ̀ sí i ṣùgbọ́n ìsì máa mú yàn kéèyàn máa sọ̀rọ̀ àforíjì ìsì máa mú yàn kéèyàn sọ pé ẹgbẹ́ sájà ìyọ ẹwà sáàjì náà wọ́n lè mú fóònù ẹ̀rẹ́ yìí àbíkẹ́ sáàjì náà gbà máa so so ọ̀nà títúrọ̀ ọlọ́pàá bẹ́ẹ̀ bọ́ọ̀lù máa gbogbo ẹ̀kú the same salaf tó sọ̀rọ̀ ìmọ̀ọ́nù wa sí ló sọ pé lọ́ọ̀ká nà lè dò mú ìrọ̀ ìhà tẹ̀wé ẹ̀sẹ̀ bá lò ó mú mi tẹ̀wé ẹ̀sẹ̀ ọba máa ń máa dà náà lè ní àhàrùn ẹ̀gbẹ́ ọba ní wọ́n mọ̀ lẹ́sẹ̀ àbáwọn táwọn ń yà àwọn èèyàn ńlá lápá àwọn oṣiṣẹ́ ìlú ooo ó lè ká máa mọ àwọn àtàkàwò máa kò ní kéré kí la já mọ́ tó báyìí ti ká àlà láti rí ọ̀fẹ́ tọ́ ayé àtàwọn lónìí ọlọ́ni kálá balùwẹ̀ ìfowópamọ́ àájírà wàtàkàwò àkàrà. báwo kìí ṣe rò ó nípa báwọn ọmọ ẹgbẹ́ àwọn àti bọ́lá òfin jẹ́ àwọn ẹ̀mí kò rí lé lọ́wọ́ jẹ́ àwọn ẹ̀mí. pé kìí dẹ̀ ṣe pé torí wípé ẹ̀rí pé ọlọ́run tó gbé wọn lè kọ́ ní òbí á àmọ́ kí ló mú wọn tó yẹ ká máa áàpì bí kò dá wọn bá ṣe gbó náà àjò kíkájúkíkájú èyí ilé ayé tó ti pílẹ̀ sí ní nítorí instant application instant log òun lè fẹ́ràn àdúgbò àwọn àpá tí wọ́n tú ayé nípa kan ayé tó tẹ̀lé tí ìmọ̀ rẹ̀ fi lè kún pé ẹ fẹ́ràn ayé ilé ayé tó kánjú wàtá gbàgbó náà àpẹẹrẹ tó lè fẹ́ àtìsẹ́ta ẹ̀dà gíláàsì wa pé tó ní pé ìtọ́nà ọba bá wọn wí sí òní méjèèjì àpò wọn fẹ́ràn kíkanjú ilé ayé tó sì fi gbọ́n ti fẹ́ràn gbọ́ wọn wá gbàgbé wọn fi àṣìyá wọn sódà kò ní mímì wípé ìtọ́nà ọba ń bí ilé pé ká má fẹ́ràn ayé wa pé ìfẹ́ láàyè èyí tí ó dé ìlú òun ni ìfẹ́ náà tí ó mú yàn gbà gbé àti láti fi láti àwọn ẹ̀ tó wá àwọn oúnjẹ wá wọn àdíyà hmm? ìkàlá bá ti lè gún náà ágílá wàkàtà lórí ààrẹ ẹ̀fẹ́ náà nǹkan tó kánjú ní àti same time ẹ̀fà tó dà ní ọ̀dọ̀ pẹ̀lú وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك ìtọ́lọ̀ bá fún ọ ìwájú àtìyá wọn àmọ́ wọ́n gbà pé ìpè ìpè náà láyé ìsìláàmù ìtẹ́sì tó sọ pé tán kálí ayé àmọ́ ilé ayé yìí náà èyí tó láàmù yẹn náà kọ̀ ìwà ìwà àtìyá wọn mọ́tò fi ṣẹlẹ̀ òpèpè bí ìbámu. يحبون الآجلة يردون يقولوا آية عبارة من حديث حديث عبد الله بن عمر قال النبي صلى الله عليه وسلم إذا تبايعتم بالعين واتبعتم أذناب البقر ورضيتم بالذبح وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا يبدو منكم أنكم حتى ترجعوا إلى دينكم níjọ tó bá fi pé nǹkan tẹ́ ẹ sí níbi ìdáta báyá tó gbẹlẹ̀ ẹ̀yìnà transaction ẹ̀yìnà tó jẹ́ haram òun lẹ́ ń ṣe tẹ́ ẹ ti ṣe transaction sí ní ìtumọ̀ táwọn afáàfún pọ̀ ṣùgbọ́n ẹ̀yọ̀ ọ̀kan tó súnmọ́ òun ni pé sí èèyàn ó sì transaction pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ àkàrà lọ́dún yìí ọ̀rọ̀ àkàrà yẹn five hundred naira hmm? àmọ́ kò sáwó hmm? àwọn bẹ́ẹ̀ ìgbà ìmáà ìfọ̀ta àgbà fún yìí five hundred naira olówó fún mi lówó lọ́sẹ̀ ìní hmm? gbà ẹni ẹgbà ẹni ẹgbà lọ ẹ̀bẹ̀ kan ló dá ìní fún àkóso ìṣepọ̀ tó túmọ̀ tàǹtàn tí ó burú lọ́sẹ̀ pé kó tà á fún ìfà rẹ̀ ní five hundred naira ní two hundred naira but you no sabi before ọjọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ kan ló fi àwọn ogun five hundred pẹ̀lú wọn á tún tẹ̀ èyí ṣe the two days after pé two hundred naira ọwọ́ àtàkùn sáàmù pé bó bá kọ̀ọ̀rọ̀ ní ọ̀sẹ̀ kan kéré dè ní fún àlùfáà kí ni mo tó mo gbé mo ṣe ìrẹsẹ̀ mo ṣe ìrẹsẹ̀ sì ni pé mo padà mo yá ní hmm? mo yá ní three hundred naira mo fi gba five hundred mo kàn fẹ́ máa fi nǹkan tí mo ta yí bò pẹ̀lú ìlà kẹ́kọ̀ọ́ tó fi jẹ́ pẹ̀lú bí wọ́n ti sọ sọ́rọ̀ yìí wọ́n ti sọ sọ́rọ̀ yìí ẹ̀wù dáadáa wọ̀ pé èmi mo tàǹkà fún yàrá sí àná tá yóò ṣe ìta kó tó sanwó ọ̀sẹ̀ kan fáfọ̀ lẹ́yìn rẹ̀ mo tọ̀ pé sọ ìtumọ̀ ẹ̀ nígbà tí bá kàn lọ́la àwọn ẹ̀rọ ìṣàkóso ìṣòkò ìdẹ́yìn dẹ́yìn the same product mo tà fún mo wá àpò ìṣẹ̀sí jẹ́ kí n ra lọ́wọ́

fẹ́ lu gba five hundred mo kàn lọ́gbọ́n kọjá yìí ìfá ńlá kan òun náà tó ní ìlà ẹ wà ní ìlú sùúrọ̀ sùúrọ̀ kan bẹ káwọn bá mẹ́ta ní kọ́ wípé àbí gbèsè sùúrọ̀ yìí ká ní mo tàá fún five hundred naira hmm? èmi wá ní ìjẹ́ two days after mo wá rà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú tó ju five hundred naira ọmọ sáwọn ẹlẹ́ẹ̀kejì tí mo sọ òun sọ ṣẹ́gbọ́n mi ṣẹ́gbọ́n mi sọ nígbà wo ni pé kò sí ẹ̀yìn kẹta ẹ̀gbọ́n tí yóò pààyàn fún yàn five hundred tẹ́lẹ̀ kó tó di jọ́tẹ́lì yóò sàn ó yóò rà pẹ̀lú tó jù bẹ́ẹ̀ lọ fún àfitẹ́ni ẹ̀ bá lù bàtà. ó ní bàtà tàbí ó fi wá náà ẹnì kan fẹ́ràn ju owó lọ ṣe ìpínlẹ̀ ọ̀dọ̀ fẹ́ nìyí lówó tó jùlọ ni mo bá rẹ̀ fẹ́ ní owó. kò sí sẹ́lẹ̀ àkọ́kọ́ pé mo tà nǹkan fún yàrá five hundred naira two days after máa ń kó tà fún bìrì pẹ̀lú lẹ́ẹ̀sì. ẹ gbọ́ ní tí mo dé lásán òun ni wípé mọ́tò tó tún bá ti yá lówó tí mo bá sọ fún pé tọ̀ tí mo bá ti yá ọdún five hundred naira seven hundred naira tó ti tàn ọmọ pé ìbá mi ọ̀dà mo ta sí ìmọ̀ mo wá rà pẹ̀lú lẹ́ẹ̀sì lẹ́ẹ̀sì sí ẹ̀yìn náà tó bá ti bẹ́ẹ̀ lọ ìṣe ìnà ìgbà tó bá ti bẹ́ẹ̀ lọ ó lè fúdá jẹ ní ó ní lókè tó ti tán lọ́rùn ìjọba bá ti di tí mo ta tuntun ẹ̀fá tó wà kàtí ẹ̀sìn padà bá ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ tí mo ta tó gbẹmí ẹ̀rẹ́ ta fún ẹgbẹ́ àná tí kì í bá ti pé wọ́n tẹ̀sán jọ àgbé ìtẹ́lẹ̀ kan lọ́gbọ́n fẹ́ ti fi ní ìdí blọ́ọ̀kù náà fi yáwó lẹ́ni kéjì yóò fi gbà pé kó rà with what is less than mo ní sọ kúrọ̀ méjì wá ní tọ̀súrọ̀ ẹlẹ́kẹta wá ní pé ẹlẹ́kẹta yìí fún ọ̀sọ̀ yìí ti àwọn ẹlẹ́kẹta wá ti ká sọ pé èmi tá àjọ fún yàn pàtó mi yóò fún mi lọ́sẹ̀kọ̀ èmi bá tẹ̀lé lọ ẹni yìí kẹ̀kẹ́ wá lórí tá a tún ní tí wọ́n fúnra tó gbó nílùú àlàkà èyí tí ó jẹ́ àárọ̀ kò ní pé èmi tí mo tà á fún un náà ni mo tún stick èyí ó ti hàn pé mo kà ló pápá ní pródọ́tì fífò fífi lọ́gbọ́n fi kọ́bà rìbá but ní ìdílé wà fẹ́ni tó rà nǹkan ẹ́ kọ́dà tí ò sí ìsanwó tọ́run mọ́ tó ń tà lówó tó kéré jù tó bá nílò owó kú ṣẹgbọ́n mi ṣẹlẹ́ láwọn kan tí mo dùn gáàdì tí mo rà lẹ́dàá eye tí mo tà á fẹ́ ní ìyẹn nà sí àtà èmi wá sanwó òun ní ìyẹn ẹlẹ́ẹ̀kẹta tí mo dìtà jẹ́ni tí mo tà fún lọ tà fún kọ́mpátì lẹ́ẹ̀tà ṣàkóso ọ̀fẹ́ ṣe lè ni tó ẹgbẹ́ kọ́ dàbá ni no problem bọ̀ lẹ́ẹ̀tà òun náà pèsè àwọn akókò mọ́sálásí sọ̀rọ̀ rẹ̀. àwọn wọ́n mọ̀ ó fi sẹ́ni yóò kẹ̀kẹ́ ní ìdì kan tó ló wá pé ó bá tó kò lè yá tó bá yá ẹni ẹgbẹ́ padà lò báwọn afáàmù padà ní ìlú kò sí nǹkan tó jẹ́ wọn lò bẹ́ẹ̀ tí yẹn bá ti rà á ó fẹ́ kọ̀ bá tẹ̀ ló padà kò kọ̀ bá tẹ̀ ló padà níbo ló sà dé èyí ló dé sọ pé kó máa kó máa kó máa tà ti bá ra nǹkan tí ń jẹ́ àkárò lẹ́yìn onípa pé èèyàn tà àkárò lẹ́yìn náà ní kéèyàn kẹ̀kẹ́ lè pọ̀ tó lù àwọn bọ̀tún tí yóò wà padà fọ́dọ̀ ẹ̀yìn láti sọ̀tẹ́ẹ̀tì ẹ̀tọ́ ìlà kan òfin títí rẹ̀ fún ìlànà ìlànà convention so mọ́sálà pé mo tà fẹ́ mi ẹni yóò lọ tà fún fọ́ọ̀n pàṣẹ another person lé tó kéré ti kò lè tàwa fún àwọn èèyàn sábà máa ń lọ ọ̀nà yẹn nígbà pé kí wọ́n ní ju owó mo rẹ̀ tó yà wọn lówó wọn á máa kó bọ́ọ̀sì kan tí wọ́n á san owó rẹ̀ ẹ̀ka àgbò sanwó rẹ̀ yóò jẹ́ àwọn wà lórí ìṣòwò bọ́ọ̀sì àwọn ní ju owó kíákíá tàwárò kò wọ́n ń pè sí láti mẹ́mẹ́ tó wọ́n lọ́wọ́ alam báwa ká bá nira yìí ẹ̀jẹ̀ ká kà pa tàwárò kò nínú ìwádìí wádìí ti fi sí bá wọn ẹ̀ ibo olùkọ́ àti gbọ́ ní túrọ́ kẹta ìdí èké ní àwọn sábà sábà tó lọ pé ọlẹ́ẹ̀tọ́ ọlẹ́ẹ̀tọ́ látọ́ ọlọ́dún tó ń bí máa rẹ̀ كيف رقيق بواسطكم عاد إلى المدينة يمكن يوبر ها हाँ किलो किलो सभी बात किलो किलो आप घर वाले को आधा ولا يزال ابن آدم ولا يزال ولا يزال ابن آدم إنه يزال راحة الجمهور بل ربما ألفاظ هذا على هنا لنجمع القرآن أوكي قل فبعثوا أحدكم ها biwarisikum hadhihi ila al-hadith eh waris waris ini tiba on eh waris ikan korban eh dengan kan perlu ha orang kau so ke pun tawarruf ke transaksi yang disebut ubu dan hal ini semua on dari ọ̀rọ̀ àtàndà rẹ̀ kò sì sáàmì kan kó lè jáde pé tó bá fi kékeré sí bí èèyàn mẹ́ta lórí ìfọ́ tí wọn ò sì jọ wọn ara wọn pé wọ́n jọ jí ìwọ́n ní kí ìgbẹ́lẹ́ lórí ọ̀wà ọ̀rẹ́ ta fẹ́ẹ̀lì kẹta ní tó kéré kó sì fi jáde oníkàwárọ̀ tọ̀ èyí tó jẹ́ iná òun ẹni tó tà fún mi òun náà ló padà fún wa fún wa bá mi níjọ́ sí ọjọ́ tèmi lọ ó tó dé ọwọ́ akọ́wá ló fẹ́ rà lọ́wọ́ mi lé tó kéré bí tó tàbí òun náà ti súbà ó ń kó fún ara rẹ̀ ó fẹ́ ló ẹ́ ọwọ́ akẹ́ gbà tó ìyanu because at the end of the day nǹkan tó tà fún mi gbọ́dọ̀ lẹ̀ hmm? yóò fún èmi ní twenty naira at the end of the day yóò tó gba fifty naira ok nǹkan tó ti fún mi ní kéde ìdílé o thirty naira ló fi lé fún oye tó yàgò kọ̀tà láti rí ìgbà tó lọ́dọ̀ wọ́n pè ní ìrìnà tó ń táwọn àbá àtọ̀ ní ètò tọ̀pá nínú àwọn àpò àlọ́dẹ̀ ìgbà àtàbà rẹ̀ àtọ̀ lè fẹ́ tọ̀ eléyìí ìjọba ti wò irun ní ìtàwọn ọ̀dọ̀ tó wáyà tí a táwọn ọmọ ẹgbẹ́ transaction pé ẹni tó bá fẹ́ rà nǹkan wà kó jẹ tó fẹ́ fún tó wá ní kọlọ̀ lé náà tó wá bá ibadah ini. Kunci tà ini orang kita láǹkà àwọn àkànnà àwọn àpapọ̀ ìlú kita pé bí pé kíyàlù kíyàlù yìí tó tọ́ òun ni kíyàlù déèyàn ṣe láti fi kọ̀ mí ti haram kìí ṣe láti fi àbọ̀ ìdí haram hmm? ẹni tó fi kàwá tó bá tó lò tó bá tẹ̀lé ní pé ọmọ kan dákọ̀ òun fi àbọ̀ ìdí haram ẹni tó ṣe rí náà òun fi kọ̀ mí ti haram. Nah, ini hadis yang kita tahu ya sebenarnya. Saya pasti mesti sabar dan juga sabar yang haram. Baik, ini ada tentang ini. Hmm? Wasabatum abnata bakar. Ibu malu, lain saya dekat, ibu malu malu lebih ẹ̀yìn náà lọ ní flọ́ọ̀kì ẹran ẹni kákú ó wá kọ́ ọ̀rọ̀ ẹ̀ wá ń dà káàkiri sẹ́ẹ̀mù kẹ́tọ̀ tó dábò ní káàkiri bá káàkiri gbogbo ibi káàkiri bá gbé lọ náà ni ó lọ sẹ́ẹ̀tì wẹ́ẹ̀lì yẹn láyé láti gbé olùfẹ́ fún gbogbo ẹ̀ èyí ò tó àwọn kan bẹ orí ó wà nínú àwọn kan pè ní x tí wọ́n pààyàn tí wọ́n kidnap gbogbo àwọn àmọ́ ṣe rí kéèyàn sọ pé fúlàní tó da màálù ó pààyàn pé òun gẹ́gẹ́ ní òbéèrè yẹ́s kámẹ́tò fi béèrè tí bá da màálù lọ báyìí owó ní ìgbẹ́ kan tí màálù lè sáré nígbà tí ẹ̀dá màálù ọ̀hún rẹ̀ tí ló bá pààyàn tó ti di ọ̀hún rẹ̀ ti bá wọlé bò òun ni nígbà nígbà tí wọ́n fi sọ bá káwọn ojú lókè náà wà láti rẹ̀ èyí fúlà ní ẹ̀sìn nígbàtà ẹ̀sìn lókè láti náà bí àtìká o. Tẹ̀bá nígbà tí ìrìnà ló bá bá ìṣe káwò rẹ̀ kọ́. Èyí bá sì ní ẹ̀sìn bá ní inú káwò rẹ̀ kò sí ìta lọ. Ìmọ̀ ń déyàn mọ́lẹ̀ ni. Bàbá olè ti bá àwọn kan nu wọn táwọn ò ní káwò. Ẹ̀gbọ́n náà ń fọ àwọn kan ní káwò. तो वे वे से रास्ते खाली बैठे बैठो माहौल कोई दे था so ara pé kéèyàn ní lójú tí a ní òun máa ń dé kéèyàn pọ̀ kéèyàn máa fẹ́ ṣe ìhà òun ọlọ́run bá fi pé gẹ́gẹ́ tàbí òní sáàtò lọ́tọ́rọ́ kí làbàtà ọlọ́run alàmìbí alàmìbí ẹ̀rẹ́ والمهاجرين والأنصار الذين اتبعوه بسعة الأسرة ọlọ́run ti gba tó gbà ní ọba tó gbà àwọn àdéhùn ọba tó gbà àwọn àǹsọ́ọ̀rù àwọn kan tẹ̀ nabi bíi lásìkò bàtí nǹkan lè kó. ẹgbẹ́ báwọn yẹn bá kẹ̀kẹ́ ń gbọ́kọ̀ á nìyé ọlọ́run ìgbà tí ń náà ó sòrí ibú àti máa bá àwọn sábẹ́ àná. ọlọ́run yẹ̀yẹ́ àti máa fàmù kan tàbí àmì àwọn tó bá jẹ́ pé náà wọ́n bá ní ìrìn lágbègbè rẹ̀ kọ̀ kọ́lọ̀ tó yọ wọ́n kẹrin tẹ́lù mà ní pé àwọn tàbí àmì ìjọba bàbá rẹ̀ ọlọ́run ọgbọ̀n òkè kan sọ pé òun ti lọ sí wọn àwọn òkú bàbá ní tẹ́ẹ̀sì wọn àwọn ìyá láǹgbà ní ìlọ ní mọ́ta ọlọ́run ọba náà mọ̀ sí hijira pẹ̀lẹ́ mọ̀nàtìkì òṣèlú rẹ̀ ẹ̀ bìkọ́ ṣe bí èpè mélòó làwọn ìjà kan tẹ́tẹ́ tí wọ́n kọ́ sí èèyàn rẹ̀ èèyàn wà bá kú láwọn àdìgbò bíbí ayẹ gbogbo ẹ̀ ẹ̀ yóò àti wọn ò fi fọ́ọ̀sì kan kò sí lágbára ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi yé tọ́lẹ́dọ́ fún mọ̀nàtìkì òlè yóò jẹ́ ní máa ta àwọn àbúrò tó kò sì sí bọ́ọ̀sì gẹ́gẹ́ tó lò ó ìsílẹ̀ wàláyà wọn kan bá ń láwọn gbàgbà nínú ìpé àwọn bàbá yín gan òṣèlú kí ni wọ́n ti láwọn bá ń ṣe tẹ́lifẹ̀ẹ́ ìjọba yìí wọ́n jẹ ìjà wọ́n wọ́n fi lé wọn lẹ̀ wọ́n fi jẹ àwọn lẹ̀ wọ́n fi lẹ̀ débi pé wọ́n ti jẹ́ mọ̀hàjú débi pé kọ́dà lẹ́yìn ìgbà tí mọ́ta padà fún ìlú islam sẹ́ni fásitì mọ́ta wọn ò tún lè pé òun ẹ̀rọ wọ́n máa wá sí mọ́ta àwọn òṣèré ọ̀hájú ìwọ́n tó máa wọ́n bọ́lọ̀ bá ilé ìlú ìlú sílẹ̀ lọ́dún àwọn ọmọ ẹni mùnáfìkì ọlọ́run ah. eléyìí wọn níbi àdídàdí túbú rẹ o pé ọlọ́run kọ tẹ́sì wọn bẹ̀rẹ̀ pé ẹsì ilé ilé ìlú ìgbàgbọ́ ó wá máa máa ṣe pé ibi tá fi ilé wọn tún padà gé ní kọ̀ǹtò bẹ́ẹ̀ kó sì pé nù ẹ̀gbọ́n tó ní bá kékeré kí lọ́dọ̀ tó ń fa wàhálà balẹ̀sẹ̀ ṣe bí kan làwọn àtàwọn sọ pé àwọn làwọn ẹ̀gbá tó mọ̀ tó bá lọ ní àwọn nǹkan tí ò ní ìtumọ̀ lẹ́yìn ìdè wàyí mi ti fúlàní ni fúlàní wo ni mí ni àtiwá lọ ní kí n mà ẹ mọ̀ gbọ́ mi ò mà fúlàní tẹ́jú ìdí fúlàní ilé ẹ̀kan bíbó tàjà tó bíbó kí nàfà tó kí n mà kí n wá délé kí wá bá tàkà fúlàní tẹ́jú ìdí wá ẹgbọ́ kí wá lọ tẹ́jú mo kà á ló tàbí ilẹ̀ tẹ́ wà àwọn ilé tẹ́kọ̀ tẹ̀bí mo ní tàbí wọ́n nìkan ṣe irú ìtàn olè jù sọ nípa lẹ́sẹ̀ irú ìtàn irú ìtàn tí èyí ò lè sọ tí ìbọn sọ ẹgbọ́ òun náà lè sọ mẹ́ ilé ẹ̀yìn àwọn bàbá bàbá ọlọ́dún wa ọ̀rẹ́ rẹ̀ àwọn apákan mú ní ipò lè gẹ́gẹ́ bàbá ní fáwọn ọ̀rẹ́ kí n dìdì náà káàkiri di amẹ́ríkà náà tẹ́wà náà lè tọ́ mo ti wá káàkiri àmọ́ àwọn ọ̀rẹ́ náà ní Trump ló dọ̀gá ní ó kù rẹ̀ mo lè tọ́lú tàn nílẹ̀ Yorùbá ìjọba fún ìjọba Yorùbá ní káàkiri ẹni kí ẹ̀ka kí ẹ̀ka tó torí bá fún ìjọba ọkọ̀ di ilé ẹ̀ka tó ní ọmọ olùdó àdúgbò ní àdúgbò ara àtẹ̀yìn àwọn alọ́gbìn ọwọ́ ń bọ̀ lọ́mọ pé àwọn ará nàìjíríà ká ló bá ní ẹ̀rẹ́ lè ní ló wá tẹ̀ ìpò àbí ọ̀rọ̀ kálá tí mẹ́rin wá gbọ́ ààrẹ wa ó wá dọ́gbọ́ lọ́gbọ́ ìpò eré àgbà àwọn nàìjíríà ní ìlọ irú tàwọn ènìyàn pé àwọn sàábí ànábì ṣàpé ìdẹ́sì mọ̀kọ́lọ́mọ ọba mọ̀ọ́mọ́ ó tẹ́sì wọn wọ́n ti gbà tẹ́sì wọ́n ti pàṣẹ ní pé ilé dá sí ilẹ̀ ilẹ̀ dá sí ilẹ̀ dúkìá dá sí ilẹ̀ wọ́n padà ní kọ̀ọ̀tún lórí ibẹ̀ tó fi kà nẹ́bí sálàlá àlọ́ sálà tó fi kà á dùn àbí tọ́lú ọjọ́ ọba wọn tó kà á yókùtò ẹnì kankan wọn rí báyìí wọn ò lè pè é wọn عقيل جعفر علي àti tọ́lẹ̀ àti kó muhani àkílù dájọ́jọ́ jáfàrù kẹ́lẹ̀ alì tẹ̀lẹ̀ wọ́n ní jáfàrù buhari lọ ọlọ́dún mẹ́wàá àkílù jáfàrù lọ ọlọ́dún mẹ́wàá tọ́pẹ́ àkílù ó dùn bí alì lọ pẹ̀lú twenty years tọ́ nínú gbogbo àwọn wọ̀nyí àkílù wá gbàgbà ìgbà sílámù bàtà ìgbà sílámù ṣùgbà kálẹ̀ nípa àṣẹlá kò ní maka alì dia kó ìbọ̀dọ̀ pé ilé àdúgbò lè ní àdúgbò náà lé àkéèlì nìkan ló dogun. ìjàmbá àwọn ti lọ tó bàbá àwọn lọ nípa àkéèlì wà nílé ẹ̀kẹ́ ogún rẹ̀ wọ́n náà padà wà àrẹ́wà wa gbogbo láti ìdí àrẹ́wà rẹ̀ wàhálì sàrà kàlà nà àpé lórí náà rẹ̀ bá sáàkì ló ń yàn kan bí ẹ̀fọn ata àlejò bọ́sọ̀ ọjà kò fi gbà pé ilé ìwọ̀n ọ̀sán ìyá ọ̀nà yóò bọ̀sọ̀ bá àkíyèsí kan lórí ogun ẹ̀fọn ọ̀gbẹ́ jẹ́ kébìrì bá àkókò àgbà lágbọ̀dọ̀ àtẹ́lẹ̀ ìjọba lẹ́tọ̀ ìfúnpá sí ìlú ìwọ̀n ẹ̀fọn ata ní tí wọ́n ṣe ní ìdíra wọ́n ti ṣe ìdíra bí kọ́ káàdì kò ṣe bí ẹwà láti ṣe náà lọ́wọ́ wọ́n ṣe tábà kọ́tẹ̀ tá pé nígbà táwọn bí ṣe náà wọ́n ṣe káàkà tún wá pé dàmú ọdún mẹ́jọ lẹ́yìn ìgbà yẹn ni mọ́tà ta mùsùlùmí padà sáńtì orí ìrọ̀lá sáńtì ìjọba ìdíkùn náà ń kílẹ̀ pọ̀lọ̀ ilé ìrìn náà fíìmù ni ṣé ẹ̀kọ́ pẹ́ńtẹ́ ilé máa mọ̀ tẹ́tì tẹ́tì lẹ́sẹ̀ pé à àwọn tí ò bá rí tó bá ń tó ń rí tó bá ní abẹ́ ìsìpadà ọlọ́wọ́ bá ti rí ìyẹn ní abẹ́ ìsìpadà wọn ò sì béèrè ẹ̀rọ wọn ò béèrè ẹ̀kọ́ wọn jẹ́ ìwà àti gbogbo ẹ̀rí bọ̀ tó bá jẹ́ mọ̀ hàjì tó torí kó mọ́kàn fi sọ́lù lé ìgbà wọn bí wọn sí òwò àwọn ilé òwò àwọn ńláńlá ní ọmọ náà lọ́wọ́ lọ́wọ́ kó títẹ́ ìdí àtọ́gbé láti gbé ìyàn bá tẹ̀wọ̀ èèyàn wá gbé nípa ó gbé wà bọ̀ láti kì tí ó sì lọ lọ́sùn fún láti kí ní ká kí ní kò wúlò kò sábàlá tó gbé ìyàn bá tẹ̀wọ̀ fi mú àwọn tó gbàgbẹ́ ni wọ́n bá gbà wọ́n wá gbà ọlọ́run wá fún wa pé ìtọ̀kọ̀ sí ìta ojú ẹ̀dá tẹ́sì mọ̀ fún bóyá ojú wọn ò kó bẹ́ẹ̀ wọ́n sílẹ̀ sọ̀rọ̀ débi wọn máa ń sàgbà fún àwọn kùsùn mọ́ta ọ̀làǹdà sábà ọ̀lọ́run ẹ̀ǹdè àtàrí ìjọba ọlọ́run àwọn sábà èyí ìdíra àwọn sábà dákun mú ọ̀sẹ̀ fún wọn mọ́tì kan tó tà lẹ́yìn onáwó ìjọba gbàtà òun ni kí ìtàn títí ń sọ pa tó yá òun fẹ́ fi gbogbo òun sọ́dá pọ̀ tó kó kó wọ́n kù ní mẹ́ta ní jẹ́jẹ́jẹ́ padà kú àmọ́ sáré nù káwọn àkùnjẹ wọ́n wá tẹ̀ fún dá gbọ́dọ̀ láti tún wá kú síbi tó ti ṣe jíjírá kú sọ ẹni téèyàn máa ń pè fún náà sì kí lẹ́ńtà sọ wípé bóyá ń sọ táìmù ẹgbọ́ ìkójú bàbá rẹ̀ ló kà òun kò sẹ́yìn lọ́wọ́ ó fún títì padà ọlọ́run kì í sọ̀kọ́ sí ìtàkùn táwọn ilé ìlú tí ò ní bá fún wọn. aláàbò sílẹ̀ kọlọ torí sábìlì mùhàjúrì náà wọ́n ṣe yọ ọlọ́run fẹ́ sí wọn láti má ta àtúntọ́rẹ́ ẹ̀dùn ìgbà ilẹ̀ ìlú wọ́n ṣe. wọ́n wá ṣe é tán pẹ́ẹ́pẹ́ ọ̀kan nìkan ó tó wọ́n wá dé màjí náà ọlọ́run wá pa wọn láti ẹ̀ wọ́n dé màdínà fẹ́rẹ̀ sí ìlógún jẹ àwọn alákọ̀ọ́ sọ pé àwọn ah, ìlú bí àwọn gbà báyìí lòlò tó ti gba lé sí ẹ̀kẹ́ jẹ́ àṣẹ ah, má tún dáhùn wọ́n tún jáde ní ẹlẹ́ẹ̀kejì wọ́n pa àwọn bí àwọn mi láwọn jẹ ọdún ẹlẹ́ẹ̀kẹta ó wọ́n tún jáde wọn nígbà tó jáde wọn táwọn ẹni tó fẹ́ máa kọ́ fún ẹ̀rọ àtàgbà rẹ̀ wọ́n jà fún tùtàn fáńdà wọ́n tó jà ní ẹgbọ́ kéèké àmúyẹ̀tọ́ tẹ́ẹ̀sì ní tẹ́ẹ̀sẹ̀ nílé tẹ́ẹ̀sẹ̀ yọ kan tó tó pé mo ti lọ wọ́n tó jà fáńdà kù ní lẹ́yìn fáńdà kù ní ọjọ́ lẹ́sẹ̀ lọ́dọ́ rẹ̀ kà ń pè yóò wọ́n tó jà ní ìkókò lọ ó di ọdún ẹlẹ́ẹ̀kẹfà wọ́n àwọn ọ̀pàá kùlébíà ọlọ́pùn tẹ́ẹ̀sì wọn pé tọ́ ọya ẹ̀lẹ́gbẹ́ àpẹẹrẹ àti lọ́pọ̀pọ̀ gbogbo oníṣẹ́lẹ̀ ọbẹ̀ tẹ́ẹ̀sì wọn wọ́n tó kọ́dá wọ́n bá tó pàwọ́ náà nìkan tó tàbí ọlọ́lọ́dún ọdún àwọn tó náà bá ń yọ lóṣù lẹ́yìn ìgbà tó náà bá ti mọ̀ wọ́n kan tó tó wá ti tẹ́ẹ̀sì wọn fẹ́ dà ọmọ wọn ọ̀wá sọ́ndẹ̀ ọlọ́run yọ lóṣù wọn ní kùlébíà wọ́n á kó láti bẹ̀yìn sápadà sílé ẹ́ wọ́n wá padà ní Khaybar wọ́n lọ bá wọn Yahudi jà wọ́n ti ní Khaybar tán tọ̀ ọdún ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ti wọ́n múra tọ́lá wọn sẹ́ríkà àti ọdún rẹ̀ ọdún ẹlẹ́ẹ̀kẹjọ rẹ̀ wọ́n wọ́n wọ́n ti fásitì mọ́ta ogun ní wọ́n bá lọ wọ́n bá wọn bá lọ ọlọ́run ìdúgbò lòun wọ́n àwọn ní ìkàwọn tó fẹ́ rí ìdìbò tó kún mọ́ ìkà ń bò lókè lásán èsì lu bàjírí ọ̀pọ̀ sókè lásán ọ̀pọ̀ ìlú bàjírí ó ṣe gẹ́gẹ́ gẹ́gẹ́ àwọn tó lu bàjírí náà lọ́wọ́ gbọ́dọ̀ bá àwọn tó wọ́n jágun tí bàjírí tí bàjírí ti lù ọ̀lá àṣẹ́yìn ọ̀gá àwọn mi kò gbé táyà sórí so wọ́n wá ṣe ilé yẹn tán ní òhun lẹ́yìn ọlọ́pọ̀ wọn ní náà lọ́pọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ọmọ lẹ́yìn àjọba tó alákùnrin ẹ̀ṣẹ́ wọ́n máa lọ́pàá tàbí kúnlẹ̀ ọ̀rọ̀ wọn tàbí wọ́n máa gbọ́ ọlọ́pàá tàbí tàbí kú ọlọ́run bá sọ̀fọ̀ mọ̀mìnì ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ ọdún ẹlẹ́ẹ̀kẹ́ ìsán wọ́n sá lóògùn tàbùkù kẹta ní ìtẹ́sẹ̀sì ní ọdún kan máa sárára pé wọ́n bá lóògùn àti ìfà pẹ̀lọ wọ́n tẹ́sì wọn lọ́dọọdún àwọn èyí tí wọ́n sọ̀rọ̀ sí wọn báyìí ti dá ìfọ́mọ̀ tí ẹ bá kú lásán oṣù lọ di ẹgbẹ́ ọmọ ẹ̀ ń tún ṣe ẹ̀ ọmọ rẹ̀ wọn gbówó rẹ̀ o àwọn táwọn yìí ti ká ìtẹ́kùn àwọn ọ̀dọ́ ti ń jẹ rìbá ń jẹ gbogbo o ẹ́ ń jẹ rìbá pẹ̀lú ìsọ̀rọ̀ mi ń jẹ ránù ilé ilé ajé òkúgbé ẹnìkan ò ta ni ó tẹ̀wọ̀ so ọlọ́pàá wa tẹ́sì orí tàbí ọdún ẹlẹ́ẹ̀kẹ́ ìsán ọlọ́pàá rẹ̀ wá pè é pé ọdún yìí ogun yìí ìta àti ọ̀tà lásìkò tí nǹkan lé ẹni tó ní máa ń lè lọ rèé tó lè láwọn láti fi òbí lọ ẹwà ọ̀tà torí kí nǹkan ti lè ní òun mú gan orú mú then first time táwọn mùsùlùmí tí wọ́n bá wọn tún èyí ṣe lágbáwá jáde àwọn ọmọ àkọ́jọ́ wájà as big as Roman Empire is kind of tough yóò gbọ́ àpá ẹ̀bá jà àwọn olùkàtà òní ìgbésẹ̀ rẹ̀. Olọ́lọ́ sọ pé àwọn mọ̀nàdì ti wọ̀nyẹ́ sáájú ìbàrẹ́ tó ń mú nàbí. Wọ́n wà bá nàbí kádàkù wọ́n wà láti tó ń mú ẹgbọ́dọ̀. Yàtọ̀ yóò wọ́n ní nà wíwú tà ná àwọ̀ ọ̀tún. Kò sẹ́ni kankan lé ọlọ́dọ̀ máa ń yí àwọ̀. Kì ní wà pé ìwé ìlú náà ilá ìrọ̀ wọ́n fẹ́ sá lọ ní ọlọ́run àwọn ọmọdé ti fẹ́ sá lọ ní àwọn òmìnira ń lọ first time fún ọkọ̀ bá ọ̀rọ̀ ìjà nígbà tí ẹ̀rọ kí ẹ̀kọ́ àwọn ilé ìlú ìjọba mọ́tò ìjà ìjà gbogbo àtàbà àwọn ọmọdé tó kí títí sẹ́yìnlẹ́rì ìfọ́gbà gẹ́gẹ́ àwọn ilé ìtàn pàṣẹ pàṣẹ àgbà pọ́ọ̀sì tó fẹ́lá wà nítorí mékọ́ píìkì yìí o àwọn tájà ọdún títí ìdí wà ní o gbèrè tí òkú tó ilé ìtàn pàṣẹ pàṣẹ pọ́ọ̀sì lọ́wọ́ tó bá fẹ́lẹ́ ìtàn ti sẹ́yìn àwọn kàdá ti dẹ́yìn ìtàn tó ní ilé kéwù rẹ̀ gbọ́ wà ẹgbọ́n tẹ́lẹ̀ kéwù wà. àbí ṣe ìwọ́ bá ti ebi wọ́n tó tó tó tó náà lóbi lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọdà torí bú o wọ́n lè dábà wọn lò lórí bú ní torí kò dáwọn ìbò ti ìgbà wà láyé lọ kíkọ́ ìyá ní ṣe wà wọ́n wà sí ìwọ̀n sí lọ bá débẹ̀ lóògùn tàbùkù roman ọgbẹ́lẹ̀kẹ́ ọlọ́mọ ọgbẹ́lẹ̀kẹ́ báyìí àwọn táwọn ga sí i tọ̀sẹ̀ wá ní a mùsùlùmí máa ń lówó ní bẹ́tì ìwádìí tó tọ́kọ́ ya ìwọ ẹgbẹ́ balẹ̀ sí ìgbẹ́sìn ẹ̀dẹ̀ wọ́n fún kálukú lẹ̀ kó lọ wà nǹkan mú rẹ̀ òun yóò tún wọ owó tó fi ẹ̀sìn sí ìṣòro ẹgbẹ́ mọ̀nájì tí ó lè yòókù ẹwà afẹ́jagun ogun fún olóòrùn tó ní kí lọ owó báwò ẹ́ tí lọ́wọ́ àti ṣe ìjòkó ìlànà wọ́n bá ti fi ẹ̀jẹ̀ àti ẹgbẹ́ àgbà òní wò wọ́n fọ́ra ẹgbẹ́ fatwa dọ̀rúrọ̀ jẹba dọ̀rúrọ̀ la dọ̀rúrọ̀ lọ àti àwọn dọ̀rúrọ̀ yóò ní ìdá àwọn ẹwà ìlà nígbà tẹ ẹbí kan èwo ní kápẹ́ lọ́rọ̀ ní ẹjá wọlé ẹjá wọn fẹ́ kàrẹ́ ẹbí ni ìrànà ọlọ́mọ mọ̀jẹ kò tán lọ́wọ́ gbẹ̀yìn ayé àti ẹbí mo láwọn sábẹ́ ti wàhálà kọjá gbogbo ẹni tó sọ̀fà jùlọ àwọn ọ̀gá ọdún tẹ̀sẹ̀ lórí kéde ìdílé oṣù tí àyè sọ ìgbẹ́ àwọn sọ́jà jẹ́nẹ́rà ọkà lórí ẹgbẹ́ ẹgbọ́ gbọ́mọ̀ pé náà everybody àtẹ̀sùn mọ́pàṣẹ lápá àtẹ̀sùn kàlá lẹ́jọ́ pé jìnnà tó láì tẹ̀lé wèrè tó bá ìbájẹ́ lọ tó ló gbọ́ báyìí àwọn yóò fẹ́ káàdì bá lọ àwọn yóò kú lùnà sí sílẹ̀ àwọn olọ́ tó tàbí òkú ní kò sówó orú mú ọ̀rún mú sí ọ́sẹ̀ ẹgbọ́n ìkẹ́ ìtawà ní ọwá jìnà ó jìnà báyìí lọ́lọ́pùtọ́ ọlọ́pàá mọ̀ lọ́wọ́ sọ pé láwọn káàna àròdán kọ̀ríbá wà sáfàrà kọ́fídà làtàbàwò wà láàkì báwòrán àlejò mọ̀ṣọ́kọ̀. ṣé tó bá ṣe ní pé irú ogun tó fẹ́ jà ọ̀rọ̀ ogun tó súnmọ́ ah, ah, ní kò sẹ́ lọ́rọ̀ ohun tí ó so mọ́ wà sáfàrà ọ̀sùdà kò sẹ́ nílẹ̀ àjò tó súnmọ́ ẹ̀ẹ́dógún jìnà ní oṣù ní ó bá gùn kan wọ́n tó wà tó tún rìn ọlọ́mọ mà sí ibẹ̀ kò tí ì tó bá gbẹ fún mọ̀nàbìkì sí yọra ẹgbẹ́ mọ̀nàbìkì ló sọ fún pé lọ́lẹ̀ owó wa ó fún lówó gan sa èyí tí ètò ogun jẹ́ ń yọra kò wá ní kí ìṣá kò ká ìbájà yíká sílẹ̀ tó ń gbà tó wá ọlọ́run kan fẹ́ kẹ́ wa náà ní alákùnrin ẹjọ́ wa kọ́ ebó jẹ́ káwa lọ́wọ́ tó àsìkò yìí lẹ́yìn tó yẹ bára gbìlà wa tó bá àwọn sáwé láwà ní báyìí lọ́sẹ̀ gbọ̀nà tìtì ní làwọn lóye bẹ́ẹ̀ ṣe ẹ̀fọ́ eléyìí àwọn eléyìí àwọn eléyìí tẹ́kọ̀ wo bí sílẹ̀ bá ti gùn ní wá ẹ̀yìn ló kọ ìsìláàmù náà ní o gbogbo ẹ̀ lájẹ́ tán so kò sówó kí ló tó wá ṣẹlẹ̀ ni pé kò sí nǹkan gbòǹwò wọ nǹkan gbòǹwò olú ọ̀nà then ànábì ò wá sọ nọ́mbà àwọn tó fẹ́ lọ lè bá jà pọ̀ àbí ti jẹ́ pé yé wa pé àbí ìsìnkú ọmọ òzòrí lọ́dọ̀ wa àgbẹ̀rẹ̀ àbúrákọ̀ọ́ káàbùrù máa lè ó ní gbogbo ogun táwọn ìbáwọ̀ lọ sàlá ọ̀fẹ́ lá ara pátẹ́jì ogun ìlà wà pọ̀ ọ̀gẹ̀gẹ̀ ìlú kò ní sọ bí reality òun ti jẹ́ gẹ́gẹ́ fún ọ kó má fi kọ́ ìfún ọlọ́kan ṣe bọ́ ẹgbẹ́ ìsàwọn náà lọ́wọ́ bá jẹ́ bí five thousand tó ò fọ púpọ̀ náà ẹ káwọn mẹ́fà ní pẹ́pẹ́ ìwọ́n àti à five thousand eight àfi ló àwọn tá lọ sí bá wọ́n tọ́pù àwọn tá wọ́n ti pọ̀ wọ́n ti lọ́mọ ogun o so ìbẹ̀mọ̀ láti ló ti mọ̀ pé èyí yóò tọ́ ọ̀gbọ̀n ọ̀rẹ́ gbé ẹja ọlọ́run ọba ọlọ́ba máa gbogbo tí ó tẹ́sí àwọn tàbí ànábì pẹ̀lú ogun ọ̀tọ̀ ọdún ẹlẹ́kẹ̀ẹ́sán ah! àfẹ́gbọ́n gbogbo àwọn tí wọ́n náà mú lọ́rẹ̀ ta fọ́ọ̀sì wọn ọdún mélòó la fi bà wọ́n lọ́rẹ̀ ah! ah gbogbo àwọn sáńtọ̀ sọ fún jọ ah! èpè mẹ́jẹ̀ sẹ́gbẹ̀ẹ́ dáa ẹ̀yin tẹ́ ní standard bed gbádùn gẹ́gẹ́ láàrín ìlú tó àti gbogbo kàrámà tẹ́ ń ṣe láti jọ ìtẹ́lẹ̀ tẹ́ ní ara ah, wọn ní ká máa dáwọn aláàrẹ ìtẹ́lẹ̀ rẹ̀ tàbí tó ní ìkẹ́ so ìwó ló bá wọn jẹlẹ̀ tẹ wá ráwọn kan wá lówó nù wọn ní tó jẹ́ dúkìá wọn òun lè dàbí dùn tí wọ́n gbé ṣe ẹmọ tó lọ́pù tí wọ́n á ti dán o àsìkò ìgbà tí wọ́n lọ́jà gbẹ̀ rọ́jà gbogbo tàbókù ẹ́ ó mọ́ bọ́ lọ́pù ìgbà tí dàbí dùn ti fẹ́ pán tó kálukú gbé láti abẹ́kì dàbí dùn pé bóyá tó ah, bá tó bá fi ó ní ìjà mú tó báyìí ó ti bọ́ sáà sẹ́nu bàtẹ́ ká ní nǹkan tó ní ti gba oníkẹ́ máa omi sí ilé ogun máa kó má fi gbé owó taṣọ aláfọlọ́dọ́ àti gbogbo àwọn tó wà lórí rẹ̀ ká dó bi oko wọn tẹ́sì wo ló di òun ṣe é mọ bí àwọn bèbèrè táwọn ìgbé máa ń jà lórí owó lọ́wọ́ lọ́wọ́ mọ́jà bá fẹni tí ó látò àwọn tí lè ń bá tó mọ́jà bá àwọn náà papọ̀ so gbogbo pátọ́sì ló kó jọ ọlọ́run ti mọ̀ pé ọlọ́run ti mọ̀ nínú ọmọ rẹ̀ pé kò ní sógun lẹ́ gbogbo ti tẹ́sùn wọ̀lọ́pàá ẹgbọ́n ọlọ́run ìgbà kan ṣe gbogbo preparation ìdánilọ́tún wàhálà ńláńlá ni àwọn àti wọn dé bẹ jùmọ̀ ọ̀rọ̀ àwọn rọ́bà kan kójọ fún ọmọ ẹ̀kọ́ wọn ti gbọ́ pé wọ́n bọ̀ ìlú wa bá àwọn àtàlẹ̀. ọlọ́dún tó wọ́n ta lọ fún wọn fẹ́ tẹ́sí pé ẹja rẹ̀ tí ó lọ láti lọ. àwọn tó ń lọ ń gbà wọn àbùnà ti tú ẹ̀. tó àbúgbà sí ẹ̀ lọ àbí Omar ò lọ àbí Usman ò lọ àbí Ali ò lọ àbí Tọ́lá ò lọ àbí ẹ́ Zubairu ò lọ àbí Rubeibo ò lọ àbí Mawia ò lọ àbí ha ha Ah, ẹ̀yìn tó ti fi ní bẹ̀rẹ̀ ìjágun kankan tẹ́lẹ̀ ní mùsùlùmí bàbá ní fẹ́ ìpọ́lé jọ tí fi ń wí láwà ní wọ́n gbé wọ́n bí mùsùlùmí nílá wọ́n wá ṣe inú tán ọlọ́run bá ti tẹ́ta mùnáfìkì kódà àtàwọn tó ń ṣe mùnáfìkì gan tó pé ń ṣe ní òfin lọ ara kẹtí ń ta àwọn oúnjẹ ni pé tó ń bá wọn wà ní ilẹ̀ lẹ́gbà táwọn lọ sógun tán èèyàn méjì ló máa ń nínú wọn ní tẹ́ka àwọn èèyàn tó kú ó wá tún wọn bàjẹ́ pé òun ti wá tó pẹ̀lú àwọn méjì dìde àwọn èèyàn máa pé bóyá àwọn èèyàn náà sáré àtẹ́tẹ̀ kan máa kójọ́ ìlú ìlà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bàwọn ilé yóò mọ̀ náà bí olùdókòwò yàwó lé báyìí pẹ̀lú ní ìyẹn lọ kàtígórì náà bèbè páàpù sọ wípé ara nǹkan tó bá àwọn ọmọ jẹ́ ẹni tó ń gbà tó ń wá dé tó wá òun sẹ́kù ní màdínà sẹ́ẹ̀kì náà méjì lórí èèyàn fún òun lọ́sọ̀tọ̀ ah lágbájá yìí ó ní ẹtí ló sọ ó kán lẹ́sẹ̀ ẹ̀rọ lágbájá àtúnfi ẹni tó ṣe rí pé mùnáfìkì báyìí mà mọ́sùn náà lẹ́yìn nípa wọ́n kà lọ́dún náà gbé ah! àwọn ilé ìwọ̀n abátó tó mí pa àwọn tó ń ṣe mùnáfìkì jùlọ sọ. ọlọ́run tún tẹ́sí wọn up to ninety years. sọ lẹ́yìn ìgbà ọ̀rọ̀ jáàbù ọdún ẹlẹ́ẹ̀kẹ́ kan ọdún ẹlẹ́ẹ̀kẹ́ wa ni wọ́n ti á jáàbù wọ̀dá. gbogbo wọn pàdé papọ̀ pẹ̀lú ànábì àbí ní hajj ẹ máa ń bọ̀wọ̀ ẹ wà mọ́ àwọn tí wọ́n lọ gbogbo ogun yìí náà ni wọ́n wá jẹ́ hajj tí wàdá lànàbí wa ń sọ ń bẹ lọ́nà wọn sọ ayé àkàlẹ́gbọ́ wò al-yawma akmaltu lakum àwọn òun ni lákùn bẹ̀ dáta sọ àwọn mùnàbí jìnà ni lákùn olórí búlà àwọn ọmọ wípé ah, lẹ́yìn ọdún ọlẹ́ẹ̀kẹ́ wa wọ́n débẹ̀ tọ́ ọlọ́run bá òun abẹ́ ah, òun bẹ́ bọ́pẹ́ tó wúlù ní àdìyà òlóbi àtúmọ́tò lápùn dínà kò mú pé ẹ̀sìn yẹn fún ìfọ́ àmúná kí kí náà bọ́pẹ́ fún wa àtúmọ́tò àlẹ́kùn ní ìmọ̀tì ìdẹ̀ra mi mojú kó pé lórí múná kí náà wọ̀lọ́dún ìtòlápùn ìsìlámà dínà so àwọn tẹ́ ọlọ́run wá ń sọ ń bẹ̀ pé ẹwẹ́ sọ kàbáyé àlìyáwó mà yá ìtàlẹ̀ ní ìnà káfà múmi ní lónìí àwọn kèfè nílẹ̀ kàti lóòtù ó kò sí ìgbà tó tẹ̀sí lé máa tó ẹ̀sìn mọ̀ láti kọ́lẹ̀ kọ́lọ̀ mú dánù sáà alí àtàwọn mẹ́ta àbáwọn fẹ́ǹsì tẹ́gbẹ̀ nìkan náà ní àyà ìsọ̀kalẹ̀ fún jẹ́wọ́ ẹ̀ka ìgbà sí ìjẹ́bà tó máa olórí ibùlẹ̀ fẹ́ yà tẹ́gbọ́n ibùlẹ̀ fẹ́ yà fásitì sọ̀tọ́là ti tẹ́ ànábì ti tẹ́ fún 23 years wọ́n wá dé agbẹ́tùwádà fẹ́ ìgbẹ́tọ̀ lẹ́yìn ọdún yìí owó òbòbò lè pàdé yìí máa sáájú ní àbá ọgbọ̀rọ̀ àwọn twenty nìkan lẹ́yìn láti gbé èèyàn one hundred thousand two hundred àdéhùn tó bá ti wà professional olórí ikú ni yìí. ìhùn kẹ́rin lọ́dọ̀ tó bẹ̀rẹ̀ wípé èèyàn ọlọ́run máa ń sẹ́kù tó ìdírí yẹn ọlọ́run náà fásitì ìlà òtù parí sẹ́ẹ̀mí o mo ti parí ìdára àmọ́ tó àwọn tí ó ń gbọ́dọ̀ ń sọ ayé àwọn twenty náà ni tó sáré bí wọ́n sọ̀fẹ́ wéré kẹ́ńtàbà tẹ bá kọ̀yàn ń kéwú wọ́n kó gbogbo lé kéwú wọ́n ní gbogbo ọba ìrọ̀jẹ̀ pẹ̀lúta mẹ́lẹ̀ orí wọ́n pòlì tó ní 1000 ṣùgbọ́n ní 1000 bá wọ́n bá gbogbo bá wọ́n bá tèbè ní wọn àbáwọn àwọn ọ̀rọ̀ tó yẹ kẹ̀kẹ́ mọ́ sọ títí ní ní tí a ti ń sọ ẹni ọ̀sẹ̀ gbọ́rọ̀ sílẹ̀ ń ẹ̀yìn wèrè bẹ́ẹ̀ tó wá so àwọn tọ́lọ̀ wọ́n àtúntà lékún ní ìmàdí tó mú láti nílẹ̀ àtúntà lékún ní ìmàdí wọ̀rọ̀ títí lọ́kùnrin Islam Medina àwọn fẹ́ǹsì náà ni so anabi wa padà sílé anabi sọ pé the last hajj tó wọ́n ṣe mú hmm? la'allila alqakum bada ami haba mo lè má pàdé yín mọ́ lẹ́yìn ọdún yìí so àwọn tálàbí bá sọ̀rọ̀ àlẹ́kùn wá sọ fún wọn wípé fa innakum mas'uluna àní ọlọ́wọ́ bó bì yín nípa mi fàmà antum kọ ìlú sílẹ̀ wí so iná fún àwọn tí ń sọ fún thousand hundred thousand one hundred twenty thousand twenty nìkan náà náà ti sọ fún yìí wọ́n wá ní sọ pé wọ́n sọ púpọ̀ áfọ̀kú áfọ̀kú áfọ̀kú náà ṣe áfọ̀kú wà níbi o àdéhìtà àmàni àdéhìtà wà nàfà níbi wà sọ ọ̀tọ̀ mọ́bí sọ́bà ìpùtọ̀ áfọ̀bá wà níbi òjíṣẹ́ àníbi wà náà sọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní pọ́lù pé ọlọ́ọ̀hún ọwọ́lọ́ àníwà ọwọ́ ẹ̀ kí ẹ̀sọ́ ọdún ìlàpàá sọ pé ọlọ́ọ̀ jẹ́ ìgbìtán nílé o mọ̀mọ̀mọ̀

àwọn ọmọ kéwu àwọn àníyàn wa sáàbí ní fìdínà mélòó la fún wọn tá a mọ̀ pé èèyàn dáadáa ni so so àwọn sáàbí àwọn níbi ìta àwọn orí olẹ́gbẹ́gbà tó lọ́wọ́ bá fi ń sọ pé máa làkún ìdáké lalakomo fíró fi tàbí ìlà mẹ́fà kọ́lùtùm ìlà àwọ̀dí ìtùm من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا Èkí ló dé tàbá fún fẹ́ ìjàmùsùn ọ̀tọ́lọ́ ara ní ó fà ọ̀pọ̀ jìjì. si yọ́nú sí alkiyama àti ilé ayé jẹ́ alkiyama lọ? Tóbi táà ti lọ ní pé àdíṣì táà ń tú pé ìdá pé à ń sọ pé wọ̀tàbátọ̀ àfihàn bàbàbà. Tẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé ìrù màálù ẹnìbọ̀ tó bá ti lówó kì í fẹ́ kó wú ṣẹlẹ̀ ẹgbọ́ pé ànábì sọ fún wa pé gbogbo kan tẹ́ẹ̀sẹ̀ yìí o a ní kí orí àláàlì o àláàlì ní ànábì wá ń kà àrọ́bù ní kẹsẹ̀ ìnà ànábì wá kà àwọn àláàlì náà wà wàtàbà tó àdínà bàbá ẹ̀ ń tẹ̀lé mọ̀ nípa tí tó yẹn tí bá tẹ̀lé mọ̀ nípa nàlú ni ó mọ̀ sọ direction òun kọ́ tó sọ bí tí ó gbé ní fúlàní òfin ní permanent ilé ìwọ̀n ibi tí màlúù bá ti gbogbo jẹ ní ó bá ti kọ́lé tẹ́tí gbogbo bá ti sáńbẹ̀ ní ìṣòwò òwú lójó wọn ló dé ní wọ̀rọ̀ bí kùn ti zà ẹ wá rí ohun tó kò tẹ́ ẹ dá tẹ́ ẹ náà bá ti dá kó kọ́ yóò bẹ́ẹ̀ dúró tì kó mọ́ fi bàjẹ́ fẹ́ẹ̀sì gbọ́dọ̀ sí nǹkan gbọ́dọ̀ sí ànábì wa dákọ̀ mẹ́rẹ̀ tàwa ní wàkàrà tó wọ jihada bí kùn lọ́dọ̀ ẹ wá fi jihada wá yẹn náà wá wọ̀ hálẹ̀ wáyé tẹ́ǹsì gbogbo eléyìí ẹ̀sùn wá ti jihadi ní bí ilé ìnàfí kàlábà tìrìbùnà àjílá wà tábà àpọ̀ pé ẹ̀sẹ̀ nǹkan tí kẹjọ sára ilé ayé wáyé tẹ́ǹsì ọ̀múlẹ̀ pé ìtọ́lọ̀ bá bá wọn wí sí ní méjèèjì kí ilé ọkàn nínú mi tẹ́wọ̀n ilé ayé àwọn mọ́kọ̀ wọn pé ẹsẹ̀ lérò màlú gbogbo nǹkan tí ó fi dé káwọn ọ̀tàn ọlọ́run ọba kẹ̀kan wá palẹ̀mọ́ yín òun lẹ dì mọ́ ìjẹ́ ti dẹ́rùbà àwọn tó fi ní palẹ̀mọ́ yín òun lẹ sílẹ̀ bẹ́ẹ̀ bá wo ṣé eighty year àti ninety year commemoration world war two tí wọ́n ṣe lọ́sẹ̀ tó kọjá lọ́sẹ̀ méjì tó kọjá tí China kó China kú tí ìgbò wọn sẹ́rí demonstration kan ṣe àwọn weapons kan sọ welcome dédé wà ìdúlà wọn kàkàdù bẹ́ẹ̀ atúnlélé yìí wọ́n try wà ọ̀ májè kógún fẹ́lẹ̀ ọ̀ eléyìí tàbá fi jùlá jùlá píù ẹ́ se ilé o lápò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ṣe pẹ̀lú ẹ̀ àwọn kan tẹ́ bá ti ní wẹ́pọ̀ ẹ̀bì tí ẹ̀ kalẹ̀ tó ìdìbò nàbí àdúgbò náà wà àdúgbò ẹ̀ ti lè ní sí ìpín ẹ̀ sọ́kà àwọn tó fẹ́ wá jà ní ogun ah, à mọ́jà wọn lógun o wọ́n lé lé yìí o wọ́n lé lé mùsùlùmí fi yín lẹ bàbá fi yín lẹ agbárin nígbà tó wá jáde fún bọ́ọ̀ tí bá tẹ̀ fún wa wà lálàáfíà àwọn wèrè kan tó wá jáde fáwọn tó gbọ́n gẹ́gẹ́ ni wọ́n kàn báyìí gbogbo ẹ̀ wá jòkó lórí àjọ wíláwà ní ẹgbẹ́ bá ń fẹ́ bẹ̀rẹ̀ tẹ́tẹ́ wọ́n di mùsùlùmí ìwọ́n tó wíláwà ní ṣe káàkiri pé ìbáṣepé kò jẹ́ mùsùlùmí tẹ́bí ìbá jẹ́ ẹjẹ́ ìṣẹ́ mùsùlùmí jàfà àbí ìtumọ̀ ìpé tó bá jẹ́ mùsùlùmí gan kí ló sọ pé wo jẹ́ gbọ́ tó kàwé gbọ́ yes now ẹni tó bá jẹ́ mùsùlùmí tán kó tó jẹ́ àfà àmì àfà náà ló fi ní ìfẹ́ pé ìbá sá àfà kò sí nǹkan kan mí tó gbúra dèbò ìfò wọlé wọ lẹ́gbẹ́ èjì gan lẹ́gbẹ́ èjì ògbé ó lè wọ lẹ́gbẹ́ èjì ọlọ́run wá fún ọ lé pétọ̀ kéwù náà ló ké ìjẹ́wò sínú ti kéwù wá gbé àwọn wájú òkú sórí àga ọ̀ wá nìkẹ́ kan ní ìwé mọ́ àwọn sàbí ànábì lọ́wọ́ abẹ́ ń ta ní ọlọ́mọjà sórí ibú o bẹ́ẹ̀ ni mọ̀nà gbogbo bẹ́ẹ̀ ń lè òjì lọ ọlọ́run afá bàbá àti pétọ̀ bàbá òun jẹ́ ká lọ sí ìwúrí àgàrí tí ẹgbẹ́ bàbá bẹ̀rẹ̀ sí diploma lẹ́gbùsí diploma lẹ́yìn bẹ̀rù dìgírí ìjọba ẹgbẹ́ èsì kí ni ẹgbọ́ ni ìlú ìlú ìjọba máa ń lò táwọn òun ti ṣe ìwádìí rẹ̀ ìjọba kágbárí wọ́n ti ìwò òṣèlú ìwádìí ìjìrí Ah! àwọn tó ṣe dìwáìdì ẹ̀sùn gan dédé ibi tí wọ́n mọ̀ pé àwọn ah kiri ti gbogbo lágbàgbé kiri ma gbogbo gbogbo tí wọ́n tó lẹ́gbẹ́ èdè náà wọ́n lè ìwò òṣè òṣè ọlọ́pàá wa kún ọlé pẹ̀lú pọ́nà kéwù táwọn bàbá táwọn abọ́lọ́ ń pọ́n wọlé pẹ̀lú ìsìlámù bẹ́wàá kù àmì pé àwọn tán wà tested tán wà trusted by Allah tested and trusted ìwẹ̀ta ló ti tẹ́ ìsìwọ̀ hmm? bí pòfẹ́sọ̀ tó bá lọ bá jòkó lórí àgbàdo kí ló wọn àbí òótọ́ òògùn gẹ́gẹ́ níbi ìwé òjì níbi ìgẹ́ ẹ̀dí ọkàkà àti ọmọ bàbá dáadáa rí náà wà ní gbogbo wàhálà yìí ah so kátikáti ní ẹjọ́ bá tó ní ọkàn tó kàn mọ́ yìí so lọ́nà anábí wa ní wàtàrà tó ní jihad ẹjọ́ gbá àwọn kan láyé ẹjọ́ kó tó lé ayé ẹwà ti jẹ́ abẹ́ sallallahu alaikum burlan ọlọ́run ó dẹ́rẹ́ ìyẹ́pẹ̀rẹ̀ sí tẹ́lẹ̀ padà sí ilé sí so kàlá bá tó ṣùgbó na làájílá ọ̀sọ̀tọ̀rọ̀ àpàtì kájẹ́ ẹ̀bá kíwà jẹ́wà òhàn orí bẹ́ẹ̀ kẹ́ ẹ́ pé wọn mọ̀ pé òdòdó pé lọ́kìlẹ̀ á máa ń bọ̀ ń bẹ lólè àmọ́ tí òde ká kà fún òní ní pé wọ́n fẹ́ lóko sílé ayé yìí wá ìta ti pa lọ́kìlẹ̀ á máa ti mùsùlùmí máa ń sílé ayé wá lọ́kìlẹ̀ á máa àwọn ilé gbogbo ilé ayé làwọn ní jẹ ọ̀la anas bọ́lọ̀ malik ọ̀dọ̀pá anas bọ́lọ̀ malik ọ̀táàdà tó jọ màtó ẹ̀ anas sọ fún pé ẹ̀yìn ní sinmi báyìí anas jẹ́ sáadé ọ̀táàdà jẹ́ sáadé o ẹ̀gbọ́n kẹwọ́ ìsúná tó anas jẹ́ sáadé ẹ̀yìn ní sinmi báyìí ẹ̀yìn ń gbádùn kí anábì sálàlá àlọ́ sálà táwa bá lò tó fi wà nílé ayé tó fi kú ma akala nàbí yorùbá ní sallallahu alaihi wasallam aláfẹwà ní pọt anábì ò jẹun lórí tébù báyìí pọ̀ kí ló mìíràn kí ló yá tó fi jẹ́ haram ìbọn kan ń sọ báyìí anábì kú aláàtò fẹ́ sọ fún wọn kán máa bó nìkan ṣe lásìkò bá tó ń sọ̀rọ̀ yà bá sàbẹ̀bì ṣe rí ni èyí ti fẹ́ bọ́dájọ́ ń bẹ̀. ibà ẹ̀yìn tí ń jẹun lórí tẹ́gbẹ̀ẹ́ tí ń bá pè ní pé wà ní pé tẹ́lẹ̀ tó bàjẹ́ lórí oúnjẹ pọ̀ ni ẹgbọ́n tó tẹ́lẹ̀ náà bá fún ilé pa ẹ̀pá oúnjẹ náírà kí ẹ bá ń gbé tí àdìdé wù. sẹ́wọ́n ló dé ìní oúnjẹ tó bá pọ̀ tó ń bó tó ti fi pléètò olórí ìdí tẹ́gbẹ̀ẹ́ tàbí oúnjẹ òfẹ kan pọ̀ fún àtúntẹlẹ ànábì òjẹ tó fi kọ ìyẹn wà pẹ̀lú bàbá máa yẹ wàlà àkàlà wàlà àbóbìlà lọ́wọ́ mọ̀rọ́ tánàbí ìfikú kò jẹ soft bread ni tàbá àti ìwé ìjẹun bread wà ní ìdílé àà àfẹ́ni lẹ́yìn àdáko fún ọdún ilé gan ọ̀hún làrẹ́ mi jẹ pé kò jẹ́ ló sọ́jọ́ ẹ̀sẹ̀yìn jẹ yìí tó tẹ́ bá ti máa tìyà fún ẹ̀ kìí pé nǹkan tó tó àbíkò tó ń kọ̀ bí àrùn pé sáà ẹ̀ ti ń jẹ bẹ́ẹ̀ alákẹta wàlà ákàlà ṣáàkàǹtàmì ẹ̀fọn pé kápẹ́ran nígbà káwá bú àwọ̀ ẹ̀wọ́ pé ẹ̀dùn mi gbóná sí ikẹ́ bí i blake kí mọ́ jẹran àbíkẹ́ wí káwà ààrẹ tí ó jẹ ewúrẹ́ tí ó jẹ olè yóò jẹ papọ̀ mọ́rún ní wọn là mẹ́bí àtàwọn tàbí rẹ̀ jẹ́ ó gba àwọn obìnrin tán sọ fún gbèrè ẹ́ kọ̀tádà alábi aláṣẹ àà wàhálà àmà fún tá kò sílẹ̀ orí kílẹ̀ máa ń jẹun ìtumọ̀ pé àwọn ìsàpọ̀ kọ̀tàrà náà ní oúnjẹ ẹ̀rọ àwọn anáàtì náà bá gbogbo àwọn ọlá pé ìdí anáàtì náà ń kọ̀ sí ẹ̀yìn dúpẹ́ fọ́lọ́ hmm? irú ọ̀rọ̀ tí anáàtì ń sọ àgbìdáàbò asọ́ náà sọ àwọn kan lọ́ọ́ sọ fún pé ah kò bá wùwá ká bá níbi láyé eh, ẹ̀yìn ẹ̀ dúpẹ́ fọ́lọ́ ibi tẹ́ wáyé náà ni ẹ bá bá níbi láyé ẹ̀ bẹ́ẹ̀ di mùsùlùmí kò fi tún bí ọ̀pọ̀ yìí kò fi tún àwọn tó yàtọ̀ sí náà lọ wọ́n fi pè kí a ìtẹ́ yorùbá pè kí ẹwọ̀ rẹ̀ kò fi tún bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tó pè kí gẹ́gẹ́ náà wọ́n já fàdá lẹ́nu wọn làwọn bẹ̀rẹ̀ àtẹ̀lẹ̀ kò fi tún bẹ̀rẹ̀ rẹ̀ àwọn tó yàtọ̀ sí wọn náà bá ti lò wọn láti bá rí bí ìgbà tí ò bá jẹ́ sí wọ́n ti bá rí iṣẹ́ lọ kẹ́yìn tó máa bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀sẹ̀ bàtà kùránì ẹgbẹ́ gbàtí ẹ̀ ń wé láwà ní tó gbé tí ń jẹ náà kò mọ̀ nǹkan ní oníká náà lè fi aya aya ẹ̀ aya ẹ̀ náà ní ti káàkiri náà ní wọ́n sọ ọ̀dáfíà a ní ìlú ayé ẹ̀ tó tó dìde wọ́n kọ́lọ́ ní so òfin tó ń dìde ni wọ́n wá sí kọ̀lá lára lóbi kílẹ̀ yẹn máa fẹ́ jẹ wọ́n ní alàsọ́fọ̀ àwọn tẹ̀bi asọ̀ àbí ìwú pépà látàtàkàlẹ̀ ní wọ́n gbóúnjẹ ní ti bá ń bá sọ ní ìpínlẹ̀ ìsìlámù sùn kọ́dà tó ń jà lórí fún fún bídíà náà lórí bídíà rí kọ́lọ́n ọba kò tún gbogbo aṣọ àwọn ìgbàlódé àti ìdílé sọ̀rọ̀ ní kankan wò fún òbí alájẹ ẹ̀dẹ̀ kankan dà bàbá ẹ̀dẹ̀ kankan déédéé ló ń bí àmì kan kọ́dà tí àwọn bàbá wa ti wá kókó ìdí nàìjíríà kò sí ọ̀sán ọdún báwọn bàbá àná àti wọ àti bàbá rẹ àti bàbá rẹ àti gbogbo àwọn àfáà àti gbogbo àwọn àbá bíi àti gbogbo àwọn tẹ́sí owó yìí pátápátá sọ́májọ gbogbo ọkọ̀ àpò ogbọ́ àtèyí tó ní sọ pé ẹsẹ̀ tó sánú kí ni wọ́n tó rẹ̀ ẹ́ kò lè kù mọ́ ẹ́ wá mílíọ̀nù rẹ̀ ògbò sọ̀rọ̀ yìí rẹ̀ ẹ̀yìn pé bẹ̀ tó rẹ̀ tán ẹ̀yìn kan ti gbé lọ gbogbo ẹ̀kọ́ pátá ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa ó ti gbàṣẹ wa wọ́n jà tó náà tó mọ̀ bá wọn tàbí àmì ẹgbọ́ àbúhà ní